ẹlú fún èèyàn ẹlòmí kan lè jíjọ kan kó kàn ronú ẹ̀ pẹ̀tà bá sì tún ṣe báyìí náà yóò mọ̀ sí dá ẹlòmí bẹ kìí ṣe kó ronú ẹ̀ bọ́yọ̀ náà fara máwọn rìdíìmù dáadáa ó sì wo àwọn methodologies wọn ọwá òkúta bá lè gbélé náà wọnú Islam wọn ò ní lè kó wa lọ́mọlọ gbogbo oríṣiríṣi àwọn nǹkan báyìí ló wọ́pọ̀ láyé sìn ṣùgbọ́n táwọn agbàlérò ta fẹ́ wá sọ mí òun náà ni ìlànà èyí tó wà níbàmú tọ́lọ́run tànàbí àti àwọn tànàbí sallallahu alaihi wasallam tànàbí gbéṣẹ́ lé lọ́wọ́ nígbà tó papòdà wọ́n mú sọ̀hábá ridwanullahi alaihim kọ́lọ́wọ́n bá kọ́ bá yọ́nu sí wọn àkórí tọ́pìkì wa yìí wọ́n sì kọ́ wọ́n lò náà ni effective dawa and its methodologies ìpègbèsójú ọ̀nà ọlọ́run èyí tó mọ́yán lérí ọ̀nà wo là á gbà á pèpè sójú ọ̀nà ọlọ́run lọ́nà tó mọ́yán lérí lọ́nà tí èyàn ti lè rí àṣeyọrí ẹ̀rìpa àti sọ ilé nínú ìfára ṣùgbọ́n ká lọ sínú al-Qur'an al-Karim àti inú súnà anábíwa Muhammad sallallahu alayhi wa sallam ilé yíó kọ́kọ́ tanná sí ìfára yìí ká tó wá lọ wo àwọn agbègbè wo la lé lórí nípa àkórí ọ̀rọ̀ yìí insha alákọ̀ọ́kọ́ nú ẹ̀ta bá lọ nú Suratun Nahl aya 125 a'udhu billahi minash shaitani rajim ọlọ́run ọba ní ud'u ila sabili rabbik bil hikmati wal maw'izati al hasana wajadilhum billati hiya ahsan ọlọ́run ọba ní ẹ pèpè ọlọ́run dojú ọ̀rọ̀ yípo ànábì Muhammad sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí àfáàwà al-Imam Ibn Kathir bọ́ sí sọ́nà tafsir wọn wọ́n ní Ọlọ́run dojú ọ̀rọ̀ yìí kọ Ànábì Muhammad sallallahu alaihi wasallam wàbítàlì kì í wá sànábì nìkan Ọlọ́run bá wí eléyìí náà jọ ọ̀nà àyàn lérí gbogbo àwa tí a jẹ́ mùsùlùmí Ọlọ́run ní ud'u ila sabili rabbik pèpè sí ojú ọ̀nà Ọlọ́run ọba rẹ̀ bil hikma pẹ̀lú ọgbọ́n wal maw'izati al àti wáàsí èyí tó rẹwà jùlọ wajadilhum billati hiya ahsan tọ́rọ̀ bá sì kànrán kájọjọ fọ̀rọ̀ jómi tó rú ọ̀rọ̀ kájọjọ wítèmi kémi náà wítì ẹ pẹ̀lú àníyàn pa fẹ́ fi ìdí òdodo múlẹ̀ ọlọ́ni gbogbo àtẹ́ bá fẹ́ wáyé bẹ́ẹ̀ ẹ má jẹ́ kó mújà lọ́wọ́ ẹ ṣe lọ́nà èyí tó dára jùlọ áyà yìí ó ti tàn mọ́lẹ̀ sí gbogbo nǹkan tá a fẹ́ sọ mí ẹ rí pé nǹkan mẹ́ta láyà ikó sínú nípa òsìlóòbò dáàwà túrùkù dáàwà alákọ̀ọ́kọ́ àdáàwàtú bèlè mọ̀wẹ̀rígà àdáàwàtú bèlè hikma àkọ́kọ́ nìyẹn ìpèpè pẹ̀lú ọgbọ́n a padà sọ̀rọ̀ lórí kí náà ń pè ní alhikma torí pé oríṣiríṣi ibi làwọn èèyàn máa ń tú sí bóò ni àwọn sọ̀há bóò lànà sàásàlám ṣe tú bóò làwọn sọ̀há bà ṣe gbọ́ yé àkọ́kọ́ ni àdáwàtú bil hikma ẹlẹ́ẹ̀kejì ni ad-da'watu bil-maw'izah ká ṣe wáàsí pẹ̀lú ká pèpè pẹ̀lú wáàsí ẹlẹ́ẹ̀kẹta ad-da'watu bil-mujadalah ká ṣe dáwà pẹ̀lú kájọjọ fọ̀rọ̀ túnmi tó rú ọ̀rọ̀ pẹ̀lú àníyàn àti mú òdodo jáde Sa'id bónú búrúdá radiyallahu anhu kọ́lọ̀wọ̀n bá kó bá ayọ́nu sí an àbíyí an jaddihi ó gbọ́ ọ̀rọ̀ yìí wá látọ̀dọ̀ rẹ̀ látọ̀dọ̀ bàbá rẹ̀ àti látọ̀dọ̀ bàbá bàbá rẹ̀ ó ní ba'athahu rasulullah sallallahu alaihi wasallam anábì ànábì ní kún ọlọ ṣiṣẹ́ kan wá wal hadith mukharraj fi sahih Bukhari gbà tí wọ́n fẹ́ máa lọ iṣẹ́ dáwà nẹ́fẹ́ lọ ṣe láfilẹ̀ mọ̀ pé léyìn náà ń bẹ nínú súnà ànábì sallallahu alaihi wasallam tá a bá sọ̀rọ̀ dérí ẹ̀ a lè yan àwọn èèyàn kan pé ẹ lọ síbi báyìí ẹ lọ ṣe dáwà ń bẹ ṣùgbọ́n anábìnrin Mu'adh bónú Jabal wípé kí wọ́n lọ síbẹ̀ àti Sa'id bónú Burda ó nígbà táwọn wá fẹ́ máa lọ anábì wa ni yassira wala tu'assira wa bashira wala tunaffira wa tatawwa'a anábì ni ó dọwọ́ ẹ̀yìn méjèèjì o yassira ẹ̀sẹ̀ ẹ̀dẹ̀ fáwọn èèyàn ẹmọ́jẹ̀ẹ́sìn ó lè máwọn èèyàn lára débi páwọn èèyàn ó fi wá rí pé ní tẹ́ gbédé yìí ogun ni wàhálà ni yẹ́sìrà ẹsẹ̀dẹ̀ fáwọn èèyàn ẹ wo condition àwọn circumstances tọ́rọ̀ mọ́ culture ìṣesí àwọn tẹ́ ẹ fẹ́ lọ bá ẹsẹ̀dẹ̀ pẹ̀lú wọn wàlá tó àsíra ẹ má ṣe fẹ̀sìn nìyàn lára ẹ káwọn èèyàn ó máa ẹ̀sìn gẹ́gẹ́ bí ẹ̀sìn nira wàbáṣírà ẹ fáwọn èèyàn ní ròdùnú kí gbogbo ẹ̀ má jẹ iná iná iná bàṣírà ẹ fáwọn èèyàn ní ròdùnú pé bá ṣe lé ẹwà àlìjẹ́nà bẹ́ẹ̀ bá ṣe lé ọlọ́run yọ́nú sí bẹ́ẹ̀ bá ṣe lé ọlọ́run gbà ìyá rìsìkì yín wàlẹ̀ àtúnà fẹ́ràn ẹ má lé àwọn èèyàn sá nídìí ẹ̀sìn wọ́tà tó wà á ẹ farajìn ẹ farajìn ẹ má lánìyàn pé bẹ́ẹ̀ ń ṣe ẹ fẹ́ gbà àwọn èèyàn torí pé tẹ́lẹ̀ bá ti gbá níyàn yẹn lọ táwọn èèyàn bá ti kẹ́fì èèyàn lára yín àwọn èèyàn máa sájìnà fún yín gbàtánà bí wàá sọ eléyìí fàkọ́lẹ̀ Abu Musa Abu Musa wá ní ya Rasulullah ìlú òjíṣẹ́ Ọlọ́run inna bi ardin àwa ìlú tọ́wọ́rán wa lọ táwa ti lọ ń ṣe dáwà nínú ìlú yẹn yusna sharabun min al-asal yuqalu lahu وشراب من العشير يقال له المزر فقال رسول الله صلى الله عليه وسلم كل مسكر حرام Abu Musa al-Asawani ní òjíṣẹ́ Ọlọ́run ẹsẹ̀dẹ̀ ẹsẹ̀dẹ̀ owó ṣe sọ yìí àti gbọ́ ṣùgbọ́n níbi táwà wà àwọn táà ń bá pò ń bẹ̀ ohun táà ń ṣe dáwà fún ó ń bẹ nínú wọn wọ́n máa ń ṣe nǹkan múmu kan ọtí ni o ṣùgbọ́n látara oyin ni wọ́n ti máa ń ṣe ọtí yẹn wọ́n máa ń pe ọtí yẹn ní alibitiru wọ́n sì tún máa ń ṣe ọtí kan látara àgbàdo wọ́n máa ń pè yẹn ní alimiziru kí ni bó láṣe bá wọn ṣe pẹ̀lú eléyìí anábì ní kullu muskirin haram anábì kò sí mujamala lórí èèyàn gbogbo téèyàn bá ti lè mú kódà kó sáré oyin náà ti ṣe téèyàn bá ti lè mú tó pààyàn anábì ọtí ni wàmìnà hadha al níbi tí àyà kùránì àti hadith méjèèjì o láti wá wọnú ìtafẹ́ gbé ẹ̀wò ẹ̀rí pé bá nàbí ṣe fún wa láwọn methodologies lérí bá sì ṣe dáwà síbẹ̀síbẹ̀ ànábì ò fojú rẹ̀ náà pé in tó jẹ́ haram káwà pè ní halal ànábì ò mú dépò pé torí káwọn èèyàn ó lè gbàtọ̀ ọlọ́run káwà di ọlọ́run torí pé mo fẹ́ ṣe dáwà fàṣẹwó mo wá ń lọ ń sunlé aṣẹ́wó lálálẹ́ àfa àkílódé dẹ́yìn fi lọ ń sun bẹ̀ à dáwà methodology ni torí wípé tó ń bá sùn dọ́ rẹ̀ àwọn ọkùnrin mi ò nílé láǹfààní àti ilé wá sùn dọ́ rẹ̀ ní alẹ́ yẹn dáwà làwọn ó ṣe tílé ó fi tílé ó fi máa ẹ má jà gbọ́ yé lọ bẹ̀yẹn o lóbi jẹ́ pípa tí mu Abu Musa tó sọ̀rọ̀ ọtí ànábì ní kó lo mọ́síkẹ́rì haram gbogbo tó bá ti ń pààyàn èèwọ̀ náà ni o kò sì sókọ bí ìdé ó pè bóyá ẹni tí mú kọ́mọ́bà bínú kò sókọ́ bí ìdẹ́ yóò pé ju haram akálàṣe bó ṣe gbé kalẹ̀ òun ló yàtọ̀ ṣùgbọ́n haram òun haram ó mà jẹ́ so látara àdé eléyìí àkọ́kọ́ lọ wo kí ni wọ́n ń pè ní àdáwà kí náà ń jẹ́ dáwà àdáfùhà kí làwọn àfọkànsùn lórí dáwà tàbálà fẹ́ kópa lórí ọ̀ṣẹ́ dáwà kí làfọkànsùn wa wà níwáà àwọn ìran tí dáwà pín sí bákan náà fọ́dùlùhá àwọn ọlá tó ń bẹ fún ìpèpè sí ojú ọ̀nà ọlọ́run ẹlẹ́ẹ̀kejì turuku dáwà wàwàsà ìlúha àwọn ìlànà tá a gbà máa ṣe dáwà ẹlẹ́ẹ̀kẹta sífàtù dáìyá ẹni tá a bá pè ní olùpè sójú ọ̀nà ọlọ́run kí ni àwọn ìròyìn tó gbúdọ̀ wà lára rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ máa pè sójú ọ̀nà ọlọ́run ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹrin ma'alim al-hikma fi tariqi da'wa àwọn àmì wo láàfin lè mọ̀ wípé ẹni yìí ó ń lo hikma níbi dáwà rẹ̀ àwọn àmì wo láàmọ̀ rí táàkùnmọ̀ pé ẹni apply al-hikma níbi dáwà tó ń ṣe ẹlẹ́ẹ̀karùn-ún ad-da'iyatu wan-nas ẹni tó fẹ́ pè kò sójú ọ̀nà ọlọ́run àti àwọn èèyàn tá a fẹ́ pè èèyàn gbúdọ̀ kọ́kọ́ máa yẹn kó o tiẹ̀ tó mọ̀ pé mẹ́tọ̀dù wo ló fẹ́ apply ó kọ́kọ́ mọ̀ irú àwọn èèyàn wo ni ò ń bá dòwò pọ̀ àdáwà ìtànkù ní dáwà ní ṣókí tọ́lábù ìkìbálù mọ̀dùrú wàstìmàlátùhù ìlà amúrin sàwáàn kánà khairan am sharra ìtànkù ní dáwà ní ṣókí o náà ni pípé èèyàn láti lè fa ẹ̀mí ẹnìkan sọ́dọ̀ rẹ̀ kó o lè jẹ́ kó gbà ní tó fẹ́ sọ fún o fẹ́ jẹ́ kó gbà yìí pé tó ń sọ yìí òdodo ni o wá fẹ́ fa ojú rẹ̀ mọ́ra o fẹ́ pè é sọ́dọ̀ ẹ̀yin náà ó sì rí pé bí èèyàn bá fẹ́ èèyàn bá fẹ́ fájá nìkan èèyàn fẹ́ pe ajá sọ́dọ̀ sí èèyàn ó ṣe sùúrù lérí pé èèyàn ó fún ní nǹkan láti lè fà lójú mọ́ra so látara ìtumọ̀ pípè nínú èdè gan ó ti yí ká gbọ́ yé pé dáwò lè dá dúró tí ò bá ti methodology bẹ̀rẹ̀ torí pé ìkìbálù tọ́lábù ìkìbálù náà mo fẹ́ kẹ́nìkan ó dojúkọ mi wàstìmọ̀ ẹ̀lẹ́tùkù mo dẹ̀ fẹ́ kí in tí mo ní nírò rí yẹn fún náà gbà pẹ̀lú mi pé bó ṣe rí nìyẹn ìgbà mi wa máa ń bẹ káàní khairan ó lè jẹ́ pé ìlà amúrin mo fẹ́ pè síbi nǹkan kan nǹkan yẹn lè jẹ́ dáadáa ó dẹ̀ lè jẹ́ aburú dáwà náà ní méjèèjì lóbi jẹ́ pé àdáwàtú rahmaniya wà dáwàtú shaitaniya dáwà náà ní méjèèjì gbàtọ́lọ́n fẹ́ sọ̀rọ̀ ti náà dáwà lọ́n pé tiẹ̀ náà ọlọ́ni ìnáma ṣètọ́nu yẹ́dìrú hisbahu lè yàkúnu min asuhabi sàyè yẹ́dìrú ọlọ́ni dájúdájú èsù tẹ̀rí yẹn òun náà ṣe dáwà náà ń pa àwọn rẹ̀ lè min sọ gáyà ó jẹ́ kó yíwa pé gáyà ti yàtọ̀ sí káwọn èèyàn tiẹ̀ ó lè jẹ́ ọmọ náà ni bákan náà nínú hadithi àfáwà Hudhayfa ibn Yaman ìgbà tí ń sọ̀rọ̀ nípa ọwọ́ kẹyìn ayé àwọn kan tí ó máa ṣẹlẹ̀ ó láwọn du'at kan ó máa bẹ̀ẹ̀ hum ala abwabi jahannam ẹnu ọ̀nà jahannama ni wọ́n dùn sí yad'una nasa ilayya wọ́n máa pèpè lọ síbi náà jahannam ẹni tó bá jẹ́ pé wọn qadhafuhu fiha wọ́n sọ ẹni ẹ̀ náà so yẹn túmọ̀ sí pé dáwà ó lè jẹ́ ila al-khair aw ila al-shar ọlọ́run ọba kí kò ṣọ wa ń bẹ̀. àdáwàtul islamiyya ìpèpè sójú ọ̀nà ọlọ́run èyí tó jẹ́ ti islam òun lèyí tó kàn wá ní ìjòkó yìí òun náà ni talabu iqbal al-mad'u wa da'watuhum ila ma fi sa'adatuhum fi dunya wal akhirah ala tariqati wa ala tariqatin wada'a shar'i ma'al ilmi wal basira ìpèpè sójú ọ̀nà ọlọ́run nínú islam o náà ni kí a máa pe àwọn èèyàn sójú ọ̀nà in tí yóò bí oríire wọn láyé àti níjọ́ gbẹ̀ndà alkiyama lóbi jẹ́ pé tẹ́ bá ń gbọ́ wà sí mi gbogbo tẹ́ gbọ́ ọ̀rọ̀ alkiyama ọ̀rọ̀ alkiyama ọ̀rọ̀ alkiyama ọ̀rọ̀ alkiyama lè pẹ́tàlómi bá ń ṣe wà sí ọ́fẹ́ ìdélé kò fi tó ń sílẹ̀ lóòṣìṣẹ́ máa ara wá àsìkàn náà nìyẹn ara àwọn ènìyàn kan lẹ́ni wọ́n lọ resign lè bíṣẹ́ wọ́n láwọn òṣìṣẹ́ mọ́ wọ́n wá ní mọ́sálásí làwọn fẹ́ máa sùn torí pé ọlọ́run ọ̀ràn wa nílé kọ́ ilé ọlọ́run òun ló lóore jù nínú gbogbo ilé tó ń bẹ̀rẹ̀ rílẹ̀ wọ́n bá lọ sùn mọ́sálásí wọ́n bá fi ṣe wọn lẹ̀ àbọ̀wọ̀ ṣe tí láàbùnú tẹ̀mí rahimahullah àwọn ni wọ́n ti mú àpéjúwe èyí tó bá làákàyè mú jù lérí àlámọ̀rí ayé adùn ayé pàápàá jùlọ owó láyé mi àgbéjúwe tí wọ́n mú wá nípa owó ojútọ́ yẹ ká fi wò ó wọ́n ní owó dà gẹ́gẹ́ bí tọ́ilẹ̀tì àbí àádáadáalẹ̀ ayé yẹn bí tọ́ilẹ̀tì ló ti rí bẹ́yàn bá kọ́ ilé bó ti wulẹ̀ kí ilé yẹn kó rẹwà tó tó dáa tó jẹ̀mọ́ tí ó bá sí tọ́ilẹ̀tì ń bẹ̀ ó tàbùkù àbí ó tàbùkù ó tàbùkù ẹ̀ bẹ́ẹ̀ náà sì ni kò wá síbí tọ́ẹ̀lẹ̀tì ṣe dáa tó kéèyàn wá níbẹ̀ lèyàn máa sùn tòyẹn túmọ̀ sí pé ó wọ tọ́ẹ̀lẹ̀tì nígbà tí bùkátà tó bá béèrè fún àìmọ́wà béèrè bùkátà wíwọ tọ́ẹ̀lẹ̀tì lójoojúmọ́ ìyàn sọ pé tọ́ẹ̀lẹ̀tì hada tẹkùfí al aswa wal-ma'qul ìyẹn làpéjúwe tó bá làkàyè ṣùgbọ́n kìí ṣe kí wọ́n á gbọ́ wá sí pé iṣẹ́ tó ń ṣe yẹn kí lọ fẹ́ fowó ṣe kí lọ fẹ́ ṣe nìkan lọ ta gbogbo tó ní àlá ìyẹn kọ́ ni dáwà so ìdí nìyẹn tá a ṣàfà pé kọ́ máa jẹ́ pé bẹ́ẹ̀ ni dáwà rẹ̀ ó wà dúó lé lórí dáwà ń pè àwọn èèyàn lọ síbi sa'adatuhum fi dunya wal akhirah in tí ó jẹ́ kún oṣù oríire láyé àti ìjọ ògbéǹde alkiyama alátọ̀rí kọtí wọ̀dọ́ àṣẹrẹ̀ methodology tí ṣẹ̀rí àgbékalẹ̀ bákan náà ma'al ilmi wal basira èyàn ò máa ṣe eléyìí pẹ̀lú ìmọ̀ tó dájú lèyàn ò fi máa ṣe so eléyìí nìkan tá ń pè ní dáwà islamiyya ní ṣókí àdáfùà kí ni àfọkànsùn lórí dáwà islam ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń ṣe dáwà islam lénìí ṣùgbọ́n níbi tí ìyàtọ̀ tí ma ń wà tó ti ma mọ̀ yàtọ̀ o náà ní kí ni gáyà kí làfọkànsún dáwò ń kálukú ẹlòmí ń bẹ gbogbo dáwò àwọn o náà ni pé bá ti fẹ́ gbàjọba Ọ̀yọ́ state àmì Ọ̀ṣun state yìí gbogbo ẹ̀ tí lọ ń forí sọ nìyẹn tábà ti rí yẹn ṣe wọ́n ti àchíwò wọn tábà àchíwò àwọn míì ń bẹ dáwò àwọn gbogbo tí ó dùn ó lé lórí òun náà ni pé olóyún ọjọ́ pípẹ́ ẹni tí ń wáṣẹ́ kò ní kọjá abẹ́ nìkan ṣùgbọ́n àdáwà àhàdáfúwa àníyàn dáwò ìtàwọn ànábì ọlọ́run ṣe òun náà ni tàhákùkù lùbùdíyàtù sọ̀díkọ̀ lillahi wahda báwo ni gbogbo èèyàn ó ṣe mọ̀pọ̀ lọ́run nìkan ló yẹ ká máa sọ ìkọ́mọ̀tò tawhid káwọn èèyàn gbàgbọ́ yé pé ọlọ́run nìkan ló ká máa sìn a orogún papọ̀ mọ́lọ́run subhanahu wa torí ìyẹn nìkan lọ́lọ́run fi rán àwọn ànábì ọlọ́run sáyé ìyókù àfikún ní gbogbo ìyókù ọlọ́run ni wa ma khalaqtu al-jinna wal-insa illa liya'budun mi ò dá àlejànú mi ìdéyàn lásán àfikún wa máa jọ́sìn fọ́lọ́ láàyè mi ọlọ́run ni hatta eh, la takunu fitna wa yakunu dinu kulluhu lillah tí ò fi ní ṣíṣírí kù lérílẹ̀ tí ó fi jẹ́ gbogbo ohun tí ń jẹ́jọ́sìn ọlọ́run nìkan ni ó mọ̀ nílẹ̀ ọlọ́run wọlá kọ̀dùbà àtúnà fi kulli ummatin rasúlà àní ìbùdó lọ́ha wájútẹ́ níbo tọ́kù gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run tá a gbé dìde pátá kò sí níta ní kan wá máa ṣe wípé káwọn èèyàn ó sin lọ́run wọ́n sì jìnnà sí ìbọ̀rìṣà láàfin rí ṣùgbọ́n àkọ́kọ́ ọgbà tí ẹ̀sìn ìbọ̀rìṣà tó wọ orí ilẹ̀ àkọ́kọ́ ọgbà iná lọ́n tó sẹ́ndì rasul ẹ rí pé àwọn ọmọ ànábì ádámù wọ́n para wọn àbẹ́ẹ̀kọ́ máṣíyà nìyẹn ẹ̀ṣẹ̀ nìyẹn kí ṣíríkù ọlọ́run ò torí ẹ̀rán rasul ṣùgbọ́n gbà tí ṣíríkù dérílẹ̀ wàkọ́ látàdàrúnà udan wàlà suwa wàlà yàgúfà wàyàhúkọ wà nasra táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní sin ẹ̀dá ẹgbẹ́ wọn ọlọ́run náà rọ̀sùn awùwọ̀lọ̀ rọ̀sùn nóòhù alayhi salatu wa salam gáyà wa lórí gbogbo dáwà tá à ń ṣe òun náà ni wípé báwo ni ẹ̀dá mọ nìyẹn ṣe fẹ́ mọ̀pọ̀lọ́hùn nìkan ló yẹ ká máa jọ́sìn fún tá a bá ti wá mọ̀pọ̀lọ́hùn nìkan láyẹ ká máa jọ́sìn títà òhìdì bá ti dúró gbogbo nǹkan tó kù tó fi dórí àlámọ̀rí ilé ayé yóò bọ̀ sí abẹ́ tàwíìdì ونستغفر ربكم إنه كان غفارا يرسل عليكم سماء مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا nígbà tí tàwíìdì bá dúró lórílẹ̀ tí mo mọ ojúṣe mi sọ́lọ́run tí mi ò jọ́sìn fún nǹkan míì àyàfọ́ ọlọ́run ìgbà yẹn ni màá mọ̀ pé àṣẹ tọ́lọ́run ọba pa mí yìí mo gbúdọ̀ tẹ̀lé mi gbúdọ̀ tẹ̀lé gáyà àdáwọ́tò ìsìlàmíyà olórí rẹ̀ òun náà ni pé báwo ni àwọn èèyàn ṣe fẹ́ mọ ọlọ́run lọ́kan ṣoṣo lẹ́rìlẹ̀ tí yẹn bá ti wá dúró gbogbo àwọn yòókù yóò máa tẹ̀lé lẹ́yìn àníwá ò dáwà ọ̀nà tí dáwà pín sí àdáwà tó nàwà àì dáwà taari yẹn dáwà pín sọ́nà méjì àdáwà tó lè xaasọ́ wà dáwà tó lè àmà dáwà kan bẹ tó pé gbogbo èèyàn kọ́ ló lè ṣèyùn dáwà kan bẹ tó ṣe pé ó jọ́ràn èèyàn lérí gbogbo wa ṣùgbọ́n fárídù kìfáyà ni o ṣùgbọ́n gbogbo wa náà ni alẹ́tọ́ àti kópa ń bẹ̀ èwo ni dáwàtul khassa òun náà ni dáwà alladhi yata'allaqu bil quwwati was sulta dáwà èyí tó ní ṣe pẹ̀lú authority àti agbára àwọn kan mú tí ń bẹ̀yẹn ọyẹ́ lọ kó gbogbo wọn ẹlọ tí wọ́n mọ́lé gọ́ọ̀nà ní ká kó wọn dáwà èmi ò lè ṣe mi ìṣòro pé wọ́n náà lè ṣe kọ wá dà àwọn tí mú tí wájú lé yí kọ wá ní ọyá ọyẹ́ kó gun wọn wá lọ ni dáwà tó ti pá àwọn tán wà lọ́tọ́rítì lóbi jẹ́ kí gbogbo ẹni tó ìyá rẹ̀ ó pọ̀ níjọ́gbọ̀n ìdàlùkìyàmà lérí àwọn nǹkan kan tó ṣe pé authority wà fún láti stop nǹkan yẹn tí ò bá stop ó lọ́tọ́rítì láti lè stop nǹkan yẹn èèyàn bá já àfáà jù bẹ́ẹ̀ lọ bó ṣe wá àṣídọ̀ láà èyí òní káwọn èèyàn stop ẹ̀ ọkàn máa sọ náà ṣùgbọ́n ẹlòmíì bí ó lè mẹ́jà àfáà ṣùgbọ́n authority ọlọ́run fi sí lọ́wọ́ authority yẹn wá wà pẹ̀lú tafawut ìpele ìpele ni bọ́tọ́rìtì kó wá bá ṣe rí láàyè kọ̀ọ̀kan tọ́lọ̀ ń foni kálukú sí tó pé ìwọ nìkan náà ló lè ṣe nǹkan yẹn ẹlòmí ò lè ṣe irú dáwà arú ẹni yẹn dáwà tó ká sọ ó nìyẹn lànàbíwá Muhammad sallallahu alayhi wa sallam lànàbí fi sọ fún wa wípé man ra'a minkum munkaran falyughayyirhu biyadihi wa man lam yastati' fabilisanihi wa man fa in lam yastati' fabiqalbihi fa dhalika ad'afu al-iman ẹnikẹ́ni tó bá rí ìtọ́kankọ̀ nínú yín ìtọ́kankọ̀ ó bẹ̀rẹ̀ láti ṣíríkù gbogbo yòókù náà ó kó sábẹ́ fàlìyàn yírùkù bí ẹ̀dì kó fi ọwọ́ rẹ̀ kó fi yí padà àwọn àfáàjẹ́ kó yíwa pé fífi ọwọ́ yí nǹkan padà yẹn àwọn tó súnmọ́ jùlọ àbí ẹnikẹ́ni tọ́lọ́run bá fi sí ipò àṣẹ náà ìgbà ọlọ́run lè fi ọ́ sípò aláṣẹ inú fámílì bàbá yín ṣaláìsí àwọn àbúrò rẹ̀ wá ní pé dandan lá àwọn fẹ́ sòkò àwọn ó sì pélére ìwọ sì ló dàgbà jù ọ dàgbà lọ́jọ́ orí o tún dàgbà nínú arísìkì torí pé o lè dàgbà lọ́jọ́ orí tó o bá dàgbà nínú arísìkì ẹnu ẹ lè mọ́tọ̀rọ̀ ọ dàgbà nínú ọjọ́ orí o tún dàgbà nínú arísìkì ju gbogbo wọn lọ o tún dàgbà nínú àgbọ́yé ẹ̀sìn o lè sọ pé tí ẹ bá dánà kankan bẹ̀ o nìkan dàgbà ẹ̀ kò sẹ́ni tí ó mọ̀ sí i tó o bá wá ṣe bẹ́ẹ̀ tán bá wá ṣe ẹ̀ṣẹ̀ tó tóbi lọ́wọ́ àlọ́run nítorí pé ọmọ tó kẹ́yìn àbí kẹ́yìn òun kà yẹ́ ẹ̀sìn ju àwọn ẹ̀gbọ́n rẹ̀ ni àwọn ẹ̀gbọ́n nǹkan ni wọ́n ń fún ní nǹkan so òun lè má lè ṣe nǹkan yẹn ṣùgbọ́n lè sọ ó lè mọ́ bá àwọn participate ṣùgbọ́n ó lè sọ ẹni tọ́rọ ò bá wá yé yóò lọ bọ̀rọ̀ alágbájá wọ́n sì láwọn gbọ́ súná níjó òkú bàbẹ́ wọ́n dáná ń bẹ̀ ni ó yẹ kó consider rẹ̀ bó ṣe é ṣe kó mọ́ wà nípa authority láti lè stop nǹkan yẹn fàbíyẹ́dì yìí kó fi ọwọ́ rẹ̀ kó fi yí padà ẹni tó bá ní authority láti ṣe fàyínlẹ̀mí ẹ̀stẹ́tì fábílì sàánì tó bá lọ́tọ́rítì sọ̀rọ̀ kí ni lágbájá wí ìtì lágbájá sọ̀rí fàyínlẹ̀mí ẹ̀stẹ́tì ibòmí wa máa ń bẹ tí sọ̀rọ̀ gan ẹ̀mí lè bọ́ sí sọ̀rọ̀ gan wàhálà lè ṣẹlẹ̀ tí ó pa tí ó pa ìjẹ́ ẹ̀mú rẹ̀ lára fábíkọ́lì èèyàn wàá fi ọkàn kọ́ fífọkàn kọ́ yẹn kò sí ní èèyàn bá fọkàn kọ́ yóò hàn lójú èèyàn tó bá fọkàn kọ́ nǹkan tí ò bá hàn lójú ẹ̀ kò tí fọkàn dáadáa àti tó bá fẹ́ ṣe mùdára lókù so tó bá ti fọkàn kọ́ nǹkan ó rí páwọn èèyàn máa wojú ẹ pé ó dàbẹ́ gbínú ẹni yóò tún sí àwọn èèyàn máa béèrè bóò ní mi ò tún sí mi ò kọ̀kọ̀ sí tí mo lè so látara àdé eléyìí anábìdíkó yóò wá pé náà rúlẹ̀ awwal min ad-da'wa òun náà ni àwọn tó bá wà nípò aláṣẹ àdáwàtò làámà dáwà ìtọ́ jẹ́ gbogbogbò tó yẹ pé gbogbo náà lágbúdọ̀ kópa ń bẹ̀ òun náà ni dáwà irú ilé ìtànsè nísìn dáwà èmi ni mọ́mọ̀ mọ́sálásí èmi làáfà nínú mọ́sálásí afẹ́ ṣe lẹ́kṣọ̀ ẹgbà àfà kan wá kó wá ṣe lẹ́kṣọ̀ fún wa afẹ́ ṣe nádùá kọ́nfẹ́rẹ́nsì sẹ́mínà gbogbo oríṣiríṣi àwọn ìtànsè yẹn gbogbo yẹn bọ́ sọ oúnjẹ àdáwà àmà abẹ́ lọ sí fíléèjì kan abẹ́ lọ sí dáwà ń bẹ́ rúra dáwà gbogbo yẹn dáwà àmà ni ṣùgbọ́n tá a bá fẹ́ tọ̀nù ẹ̀ lọ sí dáwà káàsọ̀ wá ló ṣẹlẹ̀ ìyẹn ní ń fa wàhálà lágbàáyé lẹ́nu káwọn jàmá kan péréte tọ́jẹ́ dàmá dáwà kan sọra wọn di militant group wípé àwọn fẹ́ kọ ìbàjẹ́ pẹ̀lú túláàsì gọ́ọ̀mẹ́ntì wọ́n jẹ́ threat fún gọ́ọ̀mẹ́ntì gọ́ọ̀mẹ́ntì ó fèsì wọn wàhálà ó ṣẹlẹ̀ ìntàbẹ́ ṣe aburú tí ó ti bẹ̀ jáde yóò pọ̀ jù dáadáa tí ó ti bẹ̀ jáde lọ ìyẹn ṣẹlẹ̀ ní Egypt lọ́wọ́lọ́wọ́ sí ìyẹn ṣẹlẹ̀ ní Syria lọ́wọ́lọ́wọ́ sí nẹ́sàlùlọ àṣàlá so ìdí nìyẹn tó fi jẹ́ wípé tá a bá jẹ́ a wà ní ipò dáwà àmà ká mọ̀ wípé iṣẹ́ tiwa ní fama ala rasul illa al-balagh ká sọ ní ká sọ ní tiwa lásìtà àlẹ́yé bí mọ̀sán ìtẹ̀ a lè jẹ ẹnikẹ́ni nípa a lè ṣe wá àṣẹ mọ́ mutí ṣùgbọ́n kò sí fún wa káwá yan bí brọ́dà bí mẹ́rin ọyẹ kógi lọ́wọ́ ẹni tó bá ní pístù kó ní mutí ẹ lọ́wọ́ abẹ́ lọ jà abẹ́ lọ sí bíúrì abẹ́ lọ bá wọn jà ń bẹ̀ pé wọ́n ń yapa àṣẹ ọlọ́run òdodo ni ìyapa àṣẹ ọlọ́run ni ṣùgbọ́n ṣé aràn wa nìyẹn èyí tá aràn wa ni pé fàmà alàrọ̀sọ́ ilẹ̀ ìbàdàn bákan náà ni mọ́ṣáláṣí tí mo ti ń kírun tán bá ti kírun tán bẹ́ẹ̀ a bẹ̀rẹ̀ assalamu alaikum assalamu alaikum la ilaha illallah muhammadu rasulullah sallallahu alaihi wasallam eh, salamu kaula min rabbil rahim àwọn kìnnì kan wà áwọn kan wà láwùjọ àsìkò gbẹ wọn sàkà gbẹ mo wá dìde mo wá ṣe wá sí eléyìí kò bá súnà bàbá kan wá ní pé tọ̀ bẹ́ẹ̀ bá ṣe sùn bàbá fẹ́ náà yí lọ́rùn ní mọ́sálásí ẹ̀fà ìgbà súnà lá àrùn ní pẹ́lẹ́pẹ́ta bá kulẹ̀ wo ètò mọ́sálásí yẹn gan ó ṣeéṣe kọ́ mọ́ni tẹ́ ń kọ́bọ̀ nínú owó bọ́ọ̀dù àwọn làwọn kọ́ mọ́sálásí báwọn ṣe ń ṣe nìyẹn ṣùgbọ́n ọ̀sọ́ lẹ́ni wọn ò torí ẹ̀ fílẹ̀ ó tún sọ lọ́la ó tún sọ ìyẹn ló wá bí methodology kìí ṣe lúlùyàn àti so akùnrán tó o bá ti kọ́kọ́ understand pé group kejì ni dáwà rẹ̀ a lè sọ o lè wà lọ́tọ́rìtì lọ́la o gbogbo nǹkan yẹn ọkàn gbófin kalẹ̀ pé ẹnikẹ́ni kò gbúdọ̀ ṣe bẹ́ẹ̀ kódà àgbà mí bí ọtọ́rìtì yẹn lè jẹ́ mọ́mù lù gan lọ́bi jẹ́ pé gbogbo ẹni tó bá jẹ́ lórí kólúkálukú lọ bẹ̀rù ọlọ́ ọ̀ràn ni níjọba stop tí ò stop ẹ lọ́wọ́ bìlẹ̀ torí pé ibi ipò làá máa ń wò àyẹ̀wò ṣẹ̀díẹ̀ iyì ibi ipò ẹni tí ọmọ tẹ́lẹ̀ tí ò lè fún láńkàchífù báyìí tó bá dépò tán ó lè rán agbádá ńlá bàbá àníkàwá gbé fún yìí ẹni tí ò lè fún ọ ní táyà kẹ̀kẹ́ ó lè gbé jíìpù wá fún ọ òun náà ń domi síwájú kó lè tẹ̀tẹ̀ ipò yẹn ló ń gbé nǹkan fún kì í ṣèwọ torí pé kulẹ̀ rí ọ tẹ́lẹ̀ níwà kó tó dépò yẹn ó kulẹ̀ rí ọ tẹ́lẹ̀ kò fún ọ ní kankan so ó gbúdọ̀ dórí ẹ ó pé ìwọ tó bá wà nípò pé ìwọ kọ́ ló ń fún ipò yẹn ló ń fún nìkan

àìmọ̀kan nìyẹn nítorí pé tí nǹkan yóò lọ bí dáadáa tẹ́ fẹ́ ṣe aburú tí ó ti bẹ̀ jáde yóò lọ pọ̀ ọlọ́run ọlá tó bẹ̀rẹ̀ kí ó ṣàánú wa lẹ́yìn eléyìí sí túrùkù dáwà wa wasailuha nígbà tá ti mọ̀ pé dáwà wa níbi tá a sì wà for now ò náà ni pé ká mọ̀ kí lọ́lọ́run kí lànàbí wí ká máa sọ fáwọn ènìyàn because tá a báláwo ò ní ṣe dáwà àti ṣètọ́nù lẹ́kù tó ń fi ń lọ ọlọ́run ni ó kàsà sàánú wà lébá tàbá ní káwọ iṣẹ́ yẹn ṣùgbọ́n pẹ̀lú àníyàn dára bá ní ọlọ́run yóò kùn àwa náà lọ́wọ́ ló jẹ́ pé káàgùdọ̀ jókòó lórí ọ̀rọ̀ dáwà bó tilẹ̀ jẹ́ kó jẹ́ nǹkan tí ń bá èèyàn gbogbo àìtọ́ ń kálukú wá bá wà mójú tó dáwà ṣùgbọ́n dáwà á mọ̀ sọ ní wáyọ̀ àwọn èèyàn kó túrùkù dáàwá àwọn ọ̀nà tí a ń gbà ṣe dáàwá àwọn àfáà wọ́n máa ń pè túrùkù dáàwá wọ́n tún máa ń pè ní wàsáìlù dáàwá méjèèjì yìí kò sí ìta pè nínú ẹ̀ táwọn àfáà tí wọn kìí sábà tí wọn kìí sábà pè bẹ́ẹ̀ àfáà wa Muhammad Amr Umar Salim Bazimol lecturer ni wọ́n ní jami'a Ummul Qura ní kírísìmù alkitabu wa sunna wọ́n kọ tírà kan lórí al-da'wa wa wasa'ilu da'wa tírà yẹn ó kó nǹkan tó pọ̀ sínú lórí ọ̀rọ̀ tá a fẹ́ máa sọ yìí nínú àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ wọ́n ní turuku da'wa methodology lílo àwọn methodology kan fún iṣẹ́ da'wa tá a fẹ́ ṣe ká tó lè kọ́kọ́ wò ná a gbọ́dọ̀ kọ́kọ́ ronú lọ sí ìpìlẹ̀ dáwà ṣé dáwà ṣé tàòkì fíyà ni àbí tàòkì ẹ̀yà ìtumọ̀ tàòkì fíyà ni wípé ṣé nǹkan tó lè wípé a gbọ́dọ̀ fi mí kan ó ní àbí báyé bá ṣe ń yí dáwà náà lè mọ́ yí báyé bá ṣe ń yí sí ẹ̀rí bẹ̀yẹn tó bá yẹ pé ibi tá a bá lọ fì sí ni pé báyé bá ṣe ń yí dáwà lè yí àwọn kankan á máa ṣe tó bá pẹ́ta òkè ìfíyà ládúró lé lórí àádùn lórí pé methodology tá a bá lò ó gbúdọ̀ fọ́lọ̀ àwọn nǹkan tó ń bọ̀ yìí ṣùgbọ́n èyí tó lálàáfíà jù nínú ọ̀rọ̀ òun náà ni pé àdáwàtul islamiyya tawqifiyya tawqifiyya ni lẹ́ẹ̀fìrí pé tánà ìbá fẹ́ sẹ́ndì àwọn kan lọ ànábì òkan ní jù wọn lẹ yóò ṣàlàyé fún wa ẹ ṣe báyìí ẹ ṣe báyìí so tawqifiyya ni kì í ṣe téèyàn kàn lè sọ pé òun ó máa ṣe bí ó bá ṣe wu òun ṣùgbọ́n àwọn kankan bẹ nípa wàsáìlù dáwà táwọn àfáà kankan ò yapa ẹnu lérí ẹ̀ bí ká sì dáwà lórí tẹlifíṣàn ká sì dáwà lórí rédíò ká lo bẹ́ẹ̀lẹ́ tá ń ṣe yìí sìn ara àwọn wàsáìlù dáwà náà kò sí nǹkan tó burú lórí ìyẹn bákan náà àwọn ọ̀nà tánà sálàmù fi máa ń ṣe dáwà ó pọ̀ nígbà míì ànábì máa ń ṣe dáwà kútúbà ànábì ó fi ṣe dáwà báwọn èèyàn sọ̀rọ̀ ànábì ó sẹ́ndì àwọn letters ìrìsáàlù kútùbù yóò sẹ́ndì lẹ́tà sáwọn èèyàn ńláńláńlá yóò fi ṣe dáwà fún wọn bọ́yọ́ ba àbáwọn tó wà nípò ńláńlá ànábì yóò ṣe dáwà fáwọn èèyàn à ń tọ̀rí kí so alwajawa àwọn yóò mọ̀ béèrè béèrè ànábì yóò mọ̀ ṣàlàyé fún wọn ìgbà mí ànábì yóò ṣe tọ́rí so al masala lè yàtẹ́bìra ashabahu ẹ̀hẹ́ ànábì fẹ́ fi mọ́ kílẹ̀ ànábì lè sọ pé àtẹ̀dìrúnà mọ́nìlì mọ́fún ìjẹ́ mọ́ ẹni tá a lè pè ní aláìní ǹjẹ́ ẹ mọ kíní kan báyìí anábì ọmọ ìdí sáwọn sàbí ọ̀nà ìkọnilẹ́kọ̀ọ́ náà ni ara ọ̀nà dáwà tánà sallallahu alaihi wasallam tí máa ń ṣe náà nìyẹn ṣùgbọ́n ǹjẹ́ ìgbàláyé wà fún wa ká apply àwọn nǹkan kan láti lè fi gbé dáwà lárugẹ tí kìí ṣe wípé láyà anábì sallallahu alaihi wasallam tí wọn ò ṣe nǹkan láyà anábì sallallahu alaihi wasallam ǹjẹ́ ìgbàláyé wà fún wa lérí ẹ̀ àwọn àfáà wọ́n wo ọ̀rú ọ̀rọ̀ yẹn wọ́n fi bí ojú ọ̀nà mẹ́ta wọ́n fi wọ́ alákọ̀ọ́kọ́ nú ẹ̀ wọ́n ní àlọ́ wo kọ́ ìdà kan wọ́n ń pè ní kọ́ ìdà kìyàmù alìmọ̀kútádọ̀ kìyàmù alìmọ̀kútádọ̀ ìdá ń pè ní kìyàmù alìmọ̀kútádọ̀ ni wípé kí bùkátà ò béèrè fún nǹkan lápòjúwe ń sìn ẹnìkan sọ pé òǹgbẹ́ǹgbẹ́ òkun omi kànga kan sì ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ gbogbo àwọn èèyàn mú omi yẹn òun ò mú tó bí ọdún kan lérí ọ̀rọ̀ nígbà tí ṣẹlẹ̀ yẹn ṣẹlẹ̀ ẹnìkan wá wa débẹ̀ náà náà wá fẹ́ mú omi yẹn wọ́n wá ní àá mọ́ mú omi yẹn tó gbé lágbájá níjọ́ kìíní àná kò omi yẹn gbà òjò mú bùkátà kó mu mi ṣẹlẹ̀ sí kò gbẹgbẹ ó sọjá ìlẹ́nu rẹ̀ pé òǹgbẹ́ o kò dẹ̀ mú a jẹ́ wípé kò fẹ́ ká mu omi yẹn ni àlàyé tó súnmọ́ nìyẹn náà ń pè ní kìyàmù lùmọ̀ fàdọ̀ nínú àwọn a fẹ́ adopt a wà wò pé láyé àníbi sọlá àlùsálàm ṣé bùkátà béèrè fún nǹkan yẹn ṣé nǹkan yẹn adopt kó apply rẹ̀ tí ò wá lò kò dẹ̀ sí nǹkan kan tó di lọ́wọ́ kó má lò mọ́tàlá orin nǹkan èròjà orin ó ń bẹ lẹ́yìn Ànábì sallallahu alaihi wasallam bùkátà béèrè fún ṣùgbọ́n Ànábì sallallahu alaihi wasallam ànábì ọlọ́ so irú yẹn bó ti lẹ̀ wù kọjá pé téèyàn bá kọrin lónìí ẹgbẹ̀rún yẹn ni ó gba Islam àgbùdọ̀ ló nítorí pé qamal muqtada walam yamna amani múktàdọ́ ó béèrè fún bẹ́ẹ̀ sì ni kò sí tó kọ̀ fánàbí kánàbí o má lo nǹkan yẹn ànábí ò dẹ̀ lo nǹkan yẹn so láàfi lè mọ̀ wípé irú nǹkan yẹn o téèyàn bá apply rẹ̀ sí dáwà bí díà ní èyàn gbúdọ̀ lọ nǹkan mi sì ń bẹ tó ṣe wípé nǹkan yìí láyé ànábì sallallahu alayhi wa kọ́mọ̀lì múktàdọ́ lè fi ha wà mọ́nà àmàní omi fi ìlú à bùkátà béèrè fún láyé àníwà sálàm láti lò ṣùgbọ́n mọ́níwù kan ó kọjú wọn kò jẹ́ wọ́n lè lò lápòjúwe ń sìn èyí tàà ń lò yìí èyí tàà fi ń sọ̀rọ̀ bùkátà béèrè fún láyé àníwà sálàm láti kò sí arábòtí wọlẹ̀ kọmà so látara àdí eléyìí wọ́n ní nǹkan bẹ́ẹ̀ ni yàjúùsù lè dá ìyá fi ìlú hádì ìtọ̀rí kọ fi dáwà ìdàzàwálè lùmọ̀ọ́nì tí nǹkan tó kọ̀ dí kó kọdá nàbí ń gbà yẹn tí òun fi lo nǹkan yẹn tí kò bá sí nǹkan yẹn mọ́ lásìkò tiwa ìgbàláyé ń bẹ a lè lo nǹkan yẹn ẹ ká gbọ́rọ̀ yẹn dáadáa ìdàkọ́mọ̀lì mọ̀kútàdọ̀ wà mọ́nà àmàníhùn yàjúúsù fìlùhù aw fìlùhà tí nkankan tí bùkátà bá béèrè fún lẹ́yà ní sallallahu alaihi wasallam ṣùgbọ́n àwọn nkankan ló kọ dí tí lírí nkan yẹn lò tí ò fi rọrùn tí a dẹ̀ rí pé lírí nkan yẹn lò ọ́ta kò pìlẹ̀ kankan nínú ẹ̀sìn ṣùgbọ́n Ànábì ò lò tí ó bá dàsìkò wa tá a bá rí wípé mọ́ níwùn yẹn ò sí mọ́ ìgbàláàyè wà fún wa àwa lè lò in tó bí ká ṣe lecture sínú késẹ̀tì nìyẹn ká ṣe wáàsì sínú cd káwọn èèyàn máa gbọ́ torí pé láyé ànábì sallallahu alaihi wasallam mọ̀ náà àwùmọ̀ ni bùkátà béèrè fún ṣùgbọ́n kò exist ṣùgbọ́n wà tí ó ti wà ń sìn kò sí nǹkan tó burú ń bẹ̀ a lè lò nítorí pé kò tako ìpìlẹ̀ kankan nínú kátà mọ́ wa kọ́ ìdẹ̀ẹ́lẹ́ kẹjọ bí kọ́ ìdẹ̀ ẹlẹ́ẹ̀kẹta òun náà ni nǹkan tó ṣe wípé láyé ànẹ́bìsọ̀ wà á mọ ìdá alam yakumul muqtada li fi'liha aslan fi zamani rasul bùkátà òkulẹ̀ tí ẹ̀ béèrè fún láyé ànẹ́bì sallallahu alaihi wasallam bùkátà ò béèrè fún bèlè ń ta sí pé nǹkan kan ó ti ẹ̀ kọjú wa láti lè má lò ṣùgbọ́n lásìkò táwa wá wà yìí bùkátà wa béèrè fún kan yẹn wọ́n ní àwa gbé lọ sí báàbù al maslahatul mursala wò pé kí ni àwọ̀ àwọ̀ àwọn àkàm makọ́sídù ṣẹ̀ríà aburú wo ni nǹkan yẹn lè bí dáadáa wo ló lè mú wa títakò wo ni nǹkan yẹn takò ìpìlẹ̀ ẹ̀sìn tá a ti mọ̀ tẹ́lẹ̀ àbọ̀nà wo ni ò gbà takò ìpìlẹ̀ ẹ̀sìn so wọn àwọn onímọ̀ ni ó wà á wòye séyìn pé sáà lè lò ó àbá lè lò so yẹn túmọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ dáwà methodology tá à ń lò lénìí lábẹ́ kọ́ ìdà mẹ́tẹ̀ẹ̀ta yẹn làwọn àfáà mọ́ ń gbé sí. Si àǹfààní tó sì wà fún kọ́ídà ni wípé òun ó ti summarize nǹkan tó pọ̀ fún wa ó rọrùn tá a bá ń béèrè béèrè ó súnmọ́ ẹ̀ pé kọ́ídà yẹn náà láfi mọ̀ dáhùn ẹ̀ sí methodology eléyìí wọlé kò wọlé torí pé tó bá wọ kọ́ídà mẹ́tẹ̀ẹ̀ta tá a sọ yẹn ó ti fọ́ọ̀lù síbi so téèyàn bá ti mú yẹn lọ́wọ́ èyàn ó lè mọ̀ wípé methodology eléyìí sí mo lè apply rẹ̀ methodology mi bẹ alẹ́ mọ́ lè apply Nàìjíríà bẹ̀tẹ̀ yẹn lè wà ní US kéèyàn ó apply rẹ̀ kó sì mọ́ tako Islam so ìdí yẹn tó fi jẹ́ pé àwọn kọ̀wá ìdù mẹ́tẹ̀ẹ̀ta yìí kọ́ ìdà yìí pẹ̀lú ọ̀nà tó pín sí lọ́nà mẹ́tẹ̀ẹ̀ta yìí làwọn àfáà fi ṣàlàyé rẹ̀ àfáà wa tí wọ́n ṣe tíra ẹ̀ ni wọ́n ṣàlàyé rẹ̀ ní ṣókí báyìí so láfi gbé sáàlélu ilé sáàlélu ilé òun lágbèlé lórí sifáàtù dàíyá kí ni àwọn ìròyìn tó gbúdọ̀ wà lára ẹni tó bá fẹ́ pèpè sójú ọ̀nà ọlọ́run alákọ̀ọ́kọ́ nú ẹ̀ àtakọ̀wá ẹni tó bá fẹ́ pèpè sójú ọ̀nà ọlọ́run ó gbúdọ̀ bẹ̀rù ọlọ́run ìbẹ̀rù ọlọ́run òun náà ní imtithalu awamirillah wajtinabu nawahi kéèyàn ó máa tẹ̀lé àwọn tọ́lọ́run pààyàn láṣẹ kéèyàn ó dẹ̀ jìnà sí nǹkan tọ́lọ́run ọba lòdì sí kíyàn ó kọ́kọ́ wà lára ẹni tó fẹ́ pèpè sójú ọ̀nà ọlọ́run ló fi lè jẹ́ pé àṣẹ ní tó fẹ́ pè wá sí gan ìwọ gan ti ń lò ní tó fẹ́ sọ pé ká mọ̀ ṣe yẹn gan àti rí lára ti ẹ gan náà pé wọ́n náà ti pọ̀yìn sí nǹkan yẹn ó dáa púpọ̀ pé ẹni tó fẹ́ kó sojú ọ̀nà ọlọ́run kó kọ́ṣọ́ pẹ̀lú irú kan báyìí ẹlẹ́ẹ̀kejì al-ikhlas kéyìn ó tún àníyàn èèyàn ṣe gbogbo ìpèpè tí ẹ̀fẹ́ pè sojú ọ̀nà ọlọ́run kó jẹ́ pé lillahi faqat lillahi wahda ní tìtorí ìtọ́lọ́run eléyà máa kó bọ́pọ̀lọpọ̀ dáwà míì tó bá ti ń lọ wájú tó bá ti ń lọ wájú tó bá ti ń lọ wájú tó bá yálà ní ọba yí padà táníyàn bá sì yí padà yẹn bó ṣe lo òkè sí náà ló lè sún ṣùgbọ́n ẹni tí ó pèpè sójú ọ̀nà ọlọ́run ó gbúdọ̀ tún àníyàn rẹ̀ ṣe ẹlẹ́ẹ̀kẹta alẹ́ ẹlímù táníyàn bá da èèyàn gbúdọ̀ nímọ̀ lórí tó fẹ́ pèpè sí nítorí pé àìmọ̀ kan ò ṣe é pèpè sójú ọ̀nà ọlọ́run lọ́pọ̀lọpọ̀ gbà àwọn nǹkan míì téyìn ó mọ̀ pa àwọn èèyàn sí ó lè jẹ́ pé ń tọ́ta kò fi ọlọ́run téyìn ò sì ní mọ̀ so ló fi jẹ́ pé èyàn ó pèpè sójú ọ̀nà ọlọ́run bil ala al ilmi wal basira in téyìn mọ̀ tó dáyàn lójú ó lè yàn ó so al ilmu ìmọ̀ ó ṣe pàtàkì fún ẹni tí ó pèpè sójú ọ̀nà ọlọ́run ìyẹn ṣe ìyàtọ̀ láàrin àwa mùsùlùmí àtàwọn ọkọrin yó ẹ̀rì pẹ́lú mi kàn lè jí lónìí kó lóun ti di pásítọ̀ kó ní ọlọ́run ti pẹ̀wù ṣùgbọ́n èèyàn ò lè sàdédé jí lónìí kó lóun ti dàpá kò pọ́síbù ó lè sàdédé pé ah iṣẹ́ ẹ̀dá wà ní mo wá ń ṣe ń sìn ah, bàbá aláwọ̀jẹ́ ẹ̀ lọ ẹnu kábíntà yín mọ́ ní kàkí lọ́jọ́ bẹ́ẹ̀ fún táǹdà ayà ló òun ò tiẹ̀ ṣiṣẹ́ kankan mọ́ òun ò gbélé mọ̀ dáwà ọ̀dà àníyàn tó ní dà tọ́ lò ní iṣẹ́ kan dáwà lọ́kàn sí ṣùgbọ́n iṣẹ́ bíríkìlà tó ó ní ọdún tó fi kọ́ kó o tó wá dedicate gbogbo láìfù rẹ pé bíríkìlà ní mí o dáwà tó wá lọ fẹ́ fi gbogbo ìgbésí ayé rẹ lẹ̀ fún iye òní ṣe kankan míì má ọjọ́ mélòó ló fàyè mélòó ló fílẹ̀ láti kẹ́kọ̀ọ́ nípa in tó fẹ́ máa pa àwọn èèyàn sí so ló fi jẹ́ wípé ẹni tí ó pèpè sójú ọ̀nà ọlọ́run ní púpọ̀ ni o ní kékeré ni o èèyàn ò ní mà lórí abala ibi tí èèyàn fẹ́ pèpè sí yẹn torí pé kò sẹ́ni tó lè nímọ̀ ìsìlámù tán ṣùgbọ́n lórí abala ibi tó fẹ́ o nímọ̀ nípa kíni o nípa rẹ̀ ìdádẹ̀ ń pè ní ìmọ̀ òun náà ni ma'rifatu shay'in bi dalili èèyàn mọ̀ nǹkan pẹ̀lú ẹ̀rí tó bá kì í kàn yẹn ìdá ń pè ní mọ̀nì yẹn bákan náà ẹlẹ́ẹ̀kẹrin àtàwádọ̀ ẹni tí ó jẹ́ dáyà tí ó kò sójú ọ̀nà ọlọ́run yóò jẹ́ táà ń sọ kiri bí kọ́ fún káàkiri ṣùgbọ́n ìtẹríba ń bẹ níbi ọ̀rọ̀ sísọ ìtẹríba ń bẹ níbi ìhùwàsí ìtẹríba ń bẹ níbi ìṣesí òun ṣe wá sí mọ́sálásí kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ olè ló ti ń kírun nígbà tó fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mọ́ báwọn ọba yẹn sọ̀rọ̀ wa lóòótọ́ ẹ̀yin lẹ bí wa ṣùgbọ́n lọ́run ti ní ká gbọ́n jù yẹn lọ kò gbọ́ Yorùbá ọbẹ̀ sọ pé a ti nímọ̀ ṣùgbọ́n Quran kí ni orí rẹ̀ pé lórí ọmọ ni ọmọ làísì ni sọ́wọ́ pé dáwà ti bàjẹ́ wàláwó káánà káólùhù akọ ó dàpọ̀ sí pé ò tọrọ ti sọ lóòrùn pé lábẹ́ dáwà náà tí ẹ ráwàtà ọ̀hálẹ̀ Yorùbá ẹ jẹ́ gbọ́ Yorùbá wa dáadáa ká gbọ́ yanjú ìgbà míì ọmọ ọ̀rọ̀pọ̀ ọ̀fẹ́ òǹpọ̀ èèyàn lé èébú ni in tó ń sọ yẹn nínú Yorùbá èkó tó ti pẹ́ ní òjò mà nínú Yorùbá èébú lọ̀rọ̀ nígbà kí àwọn bàbá wa imam ọlọ́run bá kó bá pọ́n wọn lé èèyàn pàtàkì ni wọ́n bó tilẹ̀ jẹ́ wípé èèyàn dáadáa ni wọ́n bó tilẹ̀ jẹ́ wípé negative lọ́fẹ́ wà yẹn bàbá yìí ó rí pé bóyá ọkàn tijú wọn ọ̀fẹ́ sọ ni nǹkan kan wà rẹ̀ ó sì ní wọ́n ní kankan lẹ́nu ṣùgbọ́n ìgbédè òní fi àyọ̀ àtàwádù èyàn ní tẹríba nínú ọ̀rọ̀ téèyàn bá ń sọ̀rọ̀ ìtẹríba gbọ́dọ̀ hàn nínú ọ̀rọ̀ èèyàn nítorí pé àdámọ́ ọmọnìyàn ọmọnìyàn máa ń fẹ́ ń gbọ́ ọ̀rọ̀ lẹ́nu ẹni tó bá ní tẹríba wọ́n sì máa ń kọ́ dí kọ́ tí ikún sí ẹnikẹ́ni tó bá ní gbẹ̀ràgà àbí àwọn èèyàn kẹfin pé ọfẹ́ sọ àwọn dẹni tí ò gbọ́n tí ò nílàkàyè àwọn kódà kó sí kó tọ́ lọ sọ àwọn èèyàn fẹ́ gbọ́rọ̀ rẹ̀ wọn ò ní fẹ́ gbà ìdí yẹn tó jẹ́ pé nínú àwọn ìṣesí tó gbúdọ̀ wà fẹ́ni tó fẹ́ jẹ́ dáyà òun ló gbúdọ̀ jẹ́ onítẹ̀ríba jù òun ló gbúdọ̀ jẹ́ onítẹ̀ríba jù lọ anabi sallallahu alayhi wa alayhi wa sallam nínú hadithi abu kabsha anabi sallallahu alayhi wa sallam anabi ni sallallahu alayhi wa sallam anabi ni ma naqasa malu abdin min sadaqa wala zulima abdul madlamatan sabara alayha illa zadahu Allahu izza wa fi riwayatin wa ma tawada'a ahadun lillahi illa rafa'a ìyẹn nínú Tirmidhi ṣùgbọ́n eléyìí ìyẹn nínú Muslim ṣùgbọ́n àkọ́kọ́ yẹn bẹ nínú tíra fáwọn ìmọ̀mù Tirmidhi ẹlẹ́ẹ̀kẹta rẹ̀ òun náà ni pé wà máa fata abdul bàbá mas'ala illa fataha Allahu alayhi baba faqri anabi sallallahu alayhi wa sallam anabi ní ẹnikẹ́ni ẹ lọ mọ̀ wípé kẹ́ ẹ náwó sójú ọ̀nà ọlọ́run kò pé kówó yóò tán o sọ́dákọ̀ kò dín owó èèyàn kù ẹ̀wù tánà bí ti lọ gbọ́rọ̀ sí àwọn pẹ́ntí máa ń wá sẹ́mì èèyàn ni pé mo ní 1000 lọ́wọ́ mo fi 500 naira lẹ̀ in tí ó wá sí làákàyè èèyàn ni pé owó èèyàn ti ṣe kí ni o ti dínkù ànábì ní ma naqasa malu abudin min sadaqa ẹ jẹ́ ká wá wò ó wá ná 1000 naira bí ìsìn ìgbàtọ́ wá di bí aago méjìlá oretí wípé owó mi ò wọlé owó mi ò wọlé ó wá kọlù sáwọn àlékún lásán ẹ sọ pé mẹ́yàn bá ná 1000 yóò fi gba mẹ́wàá <laughs> ilẹ̀ ló ti sú iyo ìgbàkan wọlé o ọ̀rọ̀ yí ọ ni àsọ́dàkọ́ tunami mala hisan wa ma'na ìgbà mi bẹ o lè gbọ́kọ̀ rẹ jáde ń sìn kó máa lọ ọlọ́kadà kankan já síwájú ó ní ó já sí o pa o ṣùgbọ́n ó dá lé o ò ṣùgbọ́n kankan jáde nílé kí làwọn èèyàn sọ ẹ sáà jẹ́kọ́ máa gbé lọ hospital dẹ́mọ̀ ta ní ọ̀sán yìí one thousand bíi tó o fi délé ọ̀kọlù yẹn wọn ò ọlọ́run ti fún ọ ní tó ju 10,000 lọ ọmọ ní kìí kàn fi hàn wá ní tó bá fi hàn wá ọmọ kò sí tọrẹ àmútẹ́ èèyàn ṣe ọlọ́run fi tí nǹkan tó pọ̀ fún ó lè ṣe directly kó lékún gan physically ó dẹ̀ lè ṣe lọ́nà tó ní mọ̀ báyìí sọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam tó máa nẹ́kọ̀ọ́sọ máa lọ abudin min sọ́dakọ̀ pàápàá jùlọ ẹ̀yin obìnrin ẹ máa ṣe sọ́dakọ̀ dáadáa ẹ̀yin obìnrin ẹ̀yin ṣe sọ́dakọ̀ obìnrin míì sì lówó lọ́wọ́ jọkọ̀ rẹ̀ náà lọ́wọ́ obìnrin míì lówó lọ́wọ́ jọkùnrin lọ bí ẹni pàwọn obìnrin ti gbọ́ yé pé kọ̀ọ̀kan wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ́sálásí mi ń bẹ tán kọ́ kiri yìí láti Saudi olóògbóbìnrin òun ló gbówó ẹ̀ka yẹ pé ká fi kọ́ ṣokọ́lọ̀ kọ́ sáà wa àwọn ìyá wa alásàlá tu àwọn ìyá wa jọ àwọn tí ẹ̀ tún wọ́n ń ṣe sọ́dá kọ̀ ṣùgbọ́n àwọn dáadáa gbàgbọ́ yẹ́ sí pindipini kọ́lọ̀ ẹ mọ̀ wọ àwọn ìyá tí àfa kan bá ń bẹ ládùúgbò ẹ̀rọ àgbọ̀gẹ̀rẹ̀ bàbá ẹ̀lọ́bà àṣekínìkan ẹ wọ àwọn ìyá wa ní táwọn ìyá àtàwà máa ṣe nù bàbá ara àwọn afá kan ti ṣe kéde bàbá ara ẹnìkan tó wájú àti gbẹgbẹ mi ọlọ́run báyìí wọ́n ṣètò rẹ̀ àánú fún un kó ṣe dáadáa ẹ̀lọ́ kẹ́kọ̀ọ́ fún un nínú àwẹ̀ kí ni òbí sínú ẹlọgbẹ́ fún ẹmọ náà pápá ẹlọgbẹ́ fún màálímù ní tí wọ́n gbọ́yé bó ṣe mọ́ náà wọ́n ń gbìyànjú ẹ̀ ṣùgbọ́n wa ẹlòmíì ti fẹ́ gbọ́gbọ́ sọ ìgbò àrí látòkè délẹ̀ à ń lọ òṣùrà à ń lọ wá sí gbogbo ẹ̀ ló ti gbọ́ ṣùgbọ́n ọ̀rọ̀ aláhùn déhùn náà kò bẹ́ẹ̀ mo tún fi gbogbo ẹnu sọ lélẹ̀ nínú gbogbo jàmá tí ò kó ráhùn owó mss jẹ́ka ẹ̀gàn ní ẹ̀ tá a bá láàlú owó ìrọ́ ni ọlọ́run tó gbogbo fáwọn èèyàn wa ẹ̀gàn ní ẹ̀ nínú gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó pass through jókòó yìí èmi a máa tó fọ́pọ̀lọpọ̀ ẹlòmí owó tí wọ́n ti nílé ní àríṣẹ́ kọ́lọ̀ ní tó báyìí tó fi bẹ̀rẹ̀ abíọ́lágún ò ní tó báyìí tó fi bẹ̀rẹ̀ nígbàtẹ́nìkan bá lóun gba 1.5 million lóṣù tẹwa níbo ní ṣe náà kọ́lé kan lájà every month ìgbà àtàwọn ìyàwó mi a máa ń lọ sí shopping in Dubai subhanallah ìwọ ọmọ olóòsì tó yẹ pé àwọn àtọ jáde ń bólú Ìbàdàn àmọ́ àbáyín ó ti á di ọ̀rọ̀ pé owó tó fi ń ṣe every year bẹ́ẹ̀ nípa ọ̀ràn yàn bẹ́ẹ̀ lọ́dún UK là wọ́n wà nípa sí báyìí níbo lẹ́yìn tí bẹ́ẹ̀ lọ ṣe lónìí àwọ̀ lọ́dún UK ni ẹ̀yin náà kọ́ Dubai ni gbé kémi náà lọ UK kẹ́mẹ́ àkànmọ́ àtọmọ bíi mẹ́rin àtìyàwó subhanallah ibẹ̀ ni brọ́dà mi tẹ́ ẹjọ́ jáde the same course lẹ́ẹ̀jọ́ ṣe ọgbà ten thousand naira ní private school ìwọ́n gba one point five million so kọ́lọ̀ ẹja fi bẹ̀yẹn lẹ̀ kọ́lọ̀ kọ́sà àwà ọlọ́run mọ́ lè wa lọ bára wa níta ìdá ṣùgbọ́n ta fẹ́fà yọ bẹ̀ ni pé àwọn tó ń na gan wọn ò gbọ́ tó ilé yìí gan wọn ò gbọ́ tó báyìí kọ́lọ̀ wọn láti obìnrin kọ́sà àwà ànábì ni wàlẹ̀ àdúlé ma abdul mọ̀bùlámátán sọ́bàrà àléhà ilà zádàwùlà ìzà ẹnikẹ́ni tán bá ṣàbòsí fún tó bá ṣe sùúrù lórí àbòsí tán ṣe fún yẹn ọlọ́run máa ṣàgbéga fún ju àwọn tán ṣàbòsí fọlọ nínú rìwáyà tí mọ́ muslim wà má tàwádọ́ ahadun lilá ilà rọ̀fà ẹnìkan ò ní tẹríba kó ní tẹríba ní ṣe pé kán bá lè máa pè ní ó ní tẹríba ìgbéraga sì ń bẹnu o you can pretend ni là ìyẹn kọ́ là ń sọ man tawadu man tawadu ahadun lillah ẹnì kò ní nítẹríba ní ti torí ìtọ́ lọ́n illa rafa'ahu Allah àfikọ́lò ó gbẹ̀mí ẹ̀dá no no no so onídìí àpọ́nlé wọn ni onídìí àpọ́nlé wọn tí wọ́n bá ti ń tẹríba ìwọ́n máa tẹríba illa rafa'ahu Allah ọlọ́wọ́ gbé ọ̀gá kódà kẹ́nìkan ló fẹ́ yẹ pẹ̀lẹ́ rẹ̀ abàdà kò lè pọ́sibù torí torí ìtọ́lọ́n ló fi ní ìtẹríba níparí wọ́n ní wàmán fata àbábàl mas'ala ẹn tó bá sọ báárà díṣẹ́ ìlà fata allahu lahu baba faqrin ó sì ò ní tánú gbèsè ayé sallallahu alayhi wa sallam so àtàwádù kẹ́yìn onítẹríba nínú àwọn nǹkan tá a fẹ́ lọ́dọ̀ ẹni tó fẹ́ pèpè sójú ọ̀nà ọlọ́run kódà tọ́rọ̀ rẹ bá le wọn a tún máa fojú wípé ọ̀rọ̀ rẹ kàn le ni kì í sáláfojúdi ọ̀rọ̀ ẹ̀rọ yẹn kàn le ni ẹlòmíì ni ó tún máa bọ́ ṣe ṣẹ́rí ọ̀rọ̀ rẹ yẹn tẹ́nìkan bá fẹ́ mi pé hmm, kì í ṣe tí ó gbà lérò ní ah, ọmọ yẹn sáláfojúdi ọmọ àfààyàn láfojúdi so tawadu ó ń kó ipa tó pọ̀ hajjaj ibn yusuf rahimahullah ó ní man arada rifa ẹni tó bá fẹ́ ga fáliyẹ tawadu alillahi ta'ala kó yá a máa tẹríba ní títorí tọ́lọ́ fa inna al-izza la taqaw illa bi torí pé àgbéga tẹ́ rí yẹn yóò máa jẹ́ ti kó wá níbàámu síbò bá ṣe rẹra rẹ̀ lẹ̀ sí ìdàgbẹ́gẹ́ ó sì máa jẹ́ ti ẹ̀ èsù ní máa fi síyàn lẹ́nu gẹ́ àwọn àjókò pẹ̀lú àwọn alágbájá ó rí pé wọ́n rí ọ̀fẹ́ ńlá èsù ló máa fi síyàn lẹ́nu gẹ́ na ma'alimul hikma fi àwọn àmì tá a rí tá lè mọ̀ wípé ìtọ́lọ̀ ń sọ wípé ud'u ila sabili rabbika bil hikma táàfi lè mọ̀ pé hikma yẹn bẹ nínú dáwà àkọ́kọ́ náà kí náà ń pè ní alhikma alhikma tu àkíkọ́tù a wádùúl àṣíyáì fi mawadi'iha ìdá ń pè ní hikma lọ́dọ̀ àwọn àfà onímọ̀ òun náà ní kéèyàn ó gbé gbogbo nǹkan síbi tó bá yẹ kéèyàn ó gbé sí anzilu nasa manazilahum ẹgbẹ́ kó wá sáàyè tọ́lọ́hun fi sí si lápòjúwe gọ́fúnà dínsìn àwọn àníwẹ̀ ìjókùn bẹ́ẹ̀ náà sẹ́rí tó di wá sí lọ la ayẹpẹrẹ ara wa agbúdọ̀ nìkan wájú kọ síwájú báyìí nítorí tó bá jókòó mẹ́rin táwọn kan bá rí wọn agbọ́pọ́n ní gọ́fúnà wá bí níbo náà ẹ̀ wá ràgà fún wa ẹ̀rì àbùkù yẹn yóò padà sí ọ̀dọ̀ tiwa anzilu nelson manazila gbogbo àìtọ́lọ́run bá fi kó wá sí ẹ jẹ́ ká fi wọ́n síbẹ̀ ẹni tó lówó láàrin wa àyètọ́lọ̀ ń fi sí ẹ̀jẹ̀ ká fi síbẹ̀ torí pé táwọn ọ̀táwọ̀ ọ̀gá pọn lé nítorí pé àwa ti jọjọ tèwe àti mọ àlùdí àpadé rẹ̀ àwa ń fi ń fi yẹn fàbùkù kàn àwọn tó jù wá lọ níta ó sì máa pọn lé bẹ́ẹ̀ náà ló ní mímọ̀ gbàdágbà ìjọ́wò lọ́bẹ̀rẹ̀ lé kí ó náà ìjọ́wò ní ìjọ́wò ní ọmọ wo ní ẹgbẹ́ tí bá ń lọ lé kí ó gàmọ̀ fún lówó gàgà là àyètọ́lọ̀ ń tò sí ká tò síbẹ̀ tá a bá ti tò síbẹ̀ àbùkù yẹn ó máa kàn wá àwọn tó jù wá lọ níta wọ́n sì máa pẹ̀lẹ̀ ẹlẹ́ bẹ́ẹ̀ náà ni ẹntọ́lọ́n bá fún nípò láàrin wa kàrẹ̀wó ní ẹjọ́ bẹ́bá ní ọkà kùránì sí kọ̀ mọ́kàdá lá àyètọ́lọ́n fi sí yẹn nígbà míì gan bẹ kó te kiri yóò lọ́wà lẹ́bẹ̀ ẹ pọ́nlé sọmọ́bọ̀dì fáyà tí kó te wá jára wa jẹ́ mùsùlùmí ẹ̀ wá fẹ́ fún ní àpọ́nlé yẹn hadha mafhumul hikma wadu al ashiya fi mawadiya ká máa gbé gbogbo nǹkan síbi tó bá yẹ kí a gbé sí bákan náà àwọn àfáà tún ní alhikma ìtumọ̀ tí wọ́n fún pọ̀ nítorí àsìkò wọ́n ní ìtìkọ́nù lẹ́l wà ìjìrọ́ olùfẹ́il aláwífkìl el wọ́n lò ní kéèyàn ó nímọ̀ tó yanjú kéèyàn ó sì máa ṣiṣẹ́ tọ ìmọ̀ yẹn bá fi ń pè ní alhikma òun náà ni ìmọ̀ àmàlò wa man yu'ta al-hikmata faqad utiya khayran kathira al-hikma nínú àwọn àmì tá a fi mọ̀ wípé ó hàn nínú dáwọ́ èèyàn alákọ̀ọ́kọ́ ni al-qawlul hasan ọlọ́ni wa qulu lin-nasi husna ọ̀rọ̀ tó dáa kó máa jáde lẹ́nu èèyàn nínú òsìlóòwò dáwà ní tó túmọ̀ alhikma bó ti wùlẹ̀ kí nǹkan yóò ṣe kí ta bá fẹ́ sọ ká sọ pẹ̀lú ahọ́n tó dáa ìgbà tí ọlọ́run fẹ́ rán Musa sí Fir'aun àti Harun ọlọ́run wa qula lahu qawlan layyinan wa qula lahu qawlan layyinan wa qula lahu qawlan layyinan wọ́n ní ẹ máa sọ Musa àti Harun qawlan layyinan ọ̀rọ̀ tí tó lẹ̀ oníkẹ́ bá Fáráò sọ àwọn àfáà pàápàá jùlọ lórí àgbọ́yé manhaj salaf lórí ọ̀rọ̀ dáwà kí lọ́lọ́run fi sọ fún Musa àti Harun pé kí wọ́n sọ ọ̀rọ̀ tó lẹ̀ fún Fáráò bẹ́ẹ̀ sì ni ọ̀tá Ọlọ́run ni Fáráò nítorí pé authority wà lọ́wọ́ Fáráò ó lè sọ pé ẹ̀ pa wọ́n bí wọn ò sì rí wọn pa ó lè sọ pé gbogbo ọmọ bàánú Israẹli lọ́pàá wọn dànù tí ó sẹ́ni tí ó di lọ́wọ́ ẹ̀ so kò sí kúdà lọ́wọ́ yìí mọ́sálásí tó ti ń ṣe wáàsí ìwọ́kọlù kọ́ mọ́sálásí wọ́n kàn fún opportunity àti máa ṣe wáàsí bẹ́ẹ̀ ọ wà láàrín institution university is not an Islamic university opportunity tó ní ni pé you are a student tábà ti lè terminate studentship rẹ wọ́n handle rẹ níwọ̀n nìkan wọ́n kàn rí pé ẹni ìfẹ́ wá da ilé ìwé yìí ṣé student ni kìí ṣe student alkaulul hasan ọ̀rọ̀ tó dáa béèyàn bínú béèyàn kó jẹ́ pọ́rọ̀ tó dáa òun náà ni ó dá ẹlẹ́nu yẹn kódà tánà bá ń bínú ọ̀rọ̀ tó dáa náà ni ó dá ẹlẹ́nu rẹ̀ ọlọ́run tó wà qulu linnasi husna béèyàn bá ń ṣe wáàsí kó jẹ́ ọ̀rọ̀ tí ó máa dáa oníwàásí kan èyí ṣépè òun ṣe wá sínsìn mẹ́ ogun ẹ̀yìn bàbá yìí tẹ́ẹ̀ bá fẹ́ sí orí ibú èwo ló kan tẹ́ẹ̀ bá fẹ́ sí orí ibú ẹlẹ́mí òní gbọ́dá orí ibú gan ni la fẹ́ ṣe subhanallah sọkọlọ́kọ́ sí àmì wa ọ̀rọ̀ tó da èyàn ò máa sọ bákan náà adabu tààmúlì ẹ̀kọ́ bá a ṣe máa ń báwọn èèyàn lò ìyẹn ń bẹ lórí àwọn nǹkan mẹ́ta àkọ́kọ́ nú o náà ni mọ̀rọ̀ áàtù tọ̀bá ìnùfúús wà tọ̀bàkọ́ ti lè mọ̀dù òwe kéèyàn ó kíyèsí bí nǹkan ṣe yí àwọn téèyàn bá sọ̀rọ̀ ọmọ àti lẹ́bù wọn láwùjọ bí bóyé ṣe yé wọn ma wọ́n lè mọ̀ nǹkan o ṣùgbọ́n èyí tó ń sọ yẹn bó ṣe èyàn gbọ́dọ̀ kíyèsí lábẹ́ adabu ta'amul ònìyẹwà lápòjúwe mọ́ṣálásí tí èyí tí ń ṣe wáàsí àbáwùjọ kan tó bára rẹ tó ń ṣe wáàsí bẹ̀ ó kọ́kọ́ wá stọ́dì àwọn tó bá ń bẹ̀ orí wípé àwọn ìlànà kan bẹ táwọn dìmú tó ká láfàásúnà tí wọ́n sì ní olórí kan dé pé tán bá dárúkọ olórí wọn bẹ̀rẹ̀ lè ṣe sallallahu alaihi wasallam fún bàtí wọ́n kọ́ wá fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ bó ṣe dárúkọ olórí yẹn kò ní la'natullahi alayhi bó ṣe wa in tí wọ́n gbọ́yé tó fi làánà olórí wọn yẹn tó bá yé wọn ni wọn ò ní tẹ̀lé ìyẹn túmọ̀ sí pé nǹkan yẹn ò yé wọn ni wọ́n fi ń tẹ̀lé ní ẹlẹ́yìn ojúṣe ti ẹni pé ọ̀nà wo ni a fẹ́ ṣàlàyé ẹ̀ fún wa tí ó fi ṣe kíni o tí ó fi yé wọn bákan náà takhayyur al-awqat wa intihas al-munasabat wáàsí ṣíṣe ó gba kéèyàn ó máa kíyèsí àsìkò àwọn ẹni tá a fẹ́ ṣe wáàsí fún lápèjúwe ń sìn wọ́n kọ́ mọ́ṣáláṣí kan sí kọ́ńplẹ́ẹ̀sì kan àwọn èèyàn ń tajà àwọn míì wà lọ́fíìsì wọ́n kọ́ ọ́fíìsì síbẹ̀ oríṣiríṣi àwọn èèyàn wá kírun zuhur tó yẹ pé iṣẹ́ ń lọ lọ́wọ́ gan wọ́n kàn fi ṣẹlẹ̀ wọ́n wá kí zuhur ọwá gbogbo ẹnikẹ́ni tó bá nígbàgbọ́ nínú ọlọ́run àtijọ́ kan yìí tí ó bá fẹ́ ṣe orí ibújọ́ gbọdọ̀ kìámà hadisi tá a fẹ́ kà yìí yóò gbà wá ní ọgbọ̀n ṣẹ́jú ẹnikẹ́ni ò gbọdọ̀ jáde bismillahir rahmanir rahim ọba bẹ̀rẹ̀ wọn sáà ń wá rú ìpòlélẹ́yìn kankan lòun fílẹ̀ lẹ́nu iṣẹ́ tóun fi dìde tí ẹnìkan bá tijú rẹ lákọ̀ọ́kọ́ níjọ́ kejì tó bá rí pé òun tijú rẹ kò ní wá kírun ní masalasi mazuri yẹn inú ọ́fíìsì ni ó ti máa kí torí bó ti mọ̀ pé tá a bá tún kí sùúrù tán nísìnyí ó dè wà mọ́lẹ̀ ṣùgbọ́n ẹni tí ọba tijú rẹ yóò ní pé òyìn sọ ọlọ́run yọ bọ́ta so oníwàásí gbúdọ̀ máa kíyèsí àwòkọ́ọ̀tì àwọn ènìyàn náà ṣe táìmù tí mo fẹ́ fíksì kìíní sí pàbẹ́ṣe wáàsí sáwọn èèyàn rẹ́dẹ̀mí wọ́n rẹ́dì láti gbọ́rọ̀ kankan sí mọ́sálásí ojú ń kírun àwọn yúùtù náà pọ̀ ń bẹ́ àwọn máa ń yu àbí nǹkan kan wọ́n sì ní bọ́ọ̀lù wọ́n ní máàchì lẹ́yìn asiri ọba ní ṣàlá abẹ́ṣe tẹ̀síìrì lẹ́yìn asiri lẹ́yìn mọ́dẹ̀ ìgbàgbọ́ àwọn pé tó bá yẹ pé ọlọ́run lẹ gbàgbọ́ àbí bọ́ọ̀lù kẹjọ́kọ́ àbí kẹjáde àwọn kan jáde ṣùgbọ́n tó bá lọ owó kìíní yẹn kéèyàn wá wásìkò ní kéèyàn wá ṣe wáàsì lórí àwọn kan yẹn bí èèyàn bá ń ṣe wáàsì jọ́ mí gan oníkálukú ti mọ̀ ìlú ẹ̀mí ẹ̀ta ń ìlú ẹ̀ka jù so ìdí nìyí tó fi jẹ́ wípé ẹni tó nínú hikima òun ni ká mọ̀ mọ́ kọ̀nsídà ìgbà tí wọ́n ráyè kọ̀nsídà àwọn tó fẹ́ bá sọ̀rọ̀ ìdí nìyí tó jẹ́ pé gbogbo ògbà kọ́ ni alẹ́ àti ẹ̀lẹ́ mọ́ kọ́sí àwọn kèfèrí àwọn èèyàn máa béèrè béèrè pé kí ló dé sáwà náà ò lè máa ṣe wáàsì inú mọ́tò ni nínú ọkọ̀ tí ìyàbá ń travel kò bá làákà yìí lókẹ́tà lómi bá ti wà nínú ọkọ̀ oríṣiríṣi èèyàn ló wà ẹlòmí ìfọpọ̀ ló ń ro àwọn kàkọ̀ kan ọwá dìde ọbẹ̀rẹ̀ sí ní pariwo ọbẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ òun ṣe ìdílọ́wọ́ fẹ́ni kọ́dà kó ṣe wáàsí ìsìláàmù bá lòun ṣe nínú ọkọ̀ èyí sí inú ọkọ̀ èyí sí àyè wáàsí aláhùnmọ̀ ilá tí bùkátà bá béèrè fún kéèyàn sọ̀rọ̀ sùmọ́káwá máa ó kún wáàsí láìsí pé oníbi tó ń lọ ọkà wọkọ̀ tí ń lọ Ìbàdàn nígbà tó dé Ìbàdàn náà ah, alábìlà mo rí ilé sí tó Èkó tó gbogbo àwọn nǹkan yẹn ti wá ní Islam ní value jù lọ torí pọ́jà tí ò bá lówó lérí náà máa ń la aago lé lórí èyí ni wọ́n máa kó yẹn sí gbogbo ẹ̀ tó bá ti wá mọ̀ yóò ní kìí ṣe èyí ni mò ń fẹ́ ti inú Islam ṣe abẹ́rẹ́ wọn gbọ̀ngàn gbọ̀ngàn àwọn bọ́sùkọ̀rọ̀ tó kúnbọ̀ ní wọ́n máa lágbólé lórí àbí wọ́n yé lágbólé lórí bì ní tọ́ bá sì jọ náà láfi ṣe kíni o láfi máa wéra wọn kọ́lọ̀ kò sọ wa mẹ́ afọwọ́ abdullahi ibn mas'ud radiyallahu anhu ó ní inna lil qulubi shahawatan wa iqbalan wa fatratan wa idibara àwọn àsìkò kan sì ń bẹ tẹ́mi ètò ẹ̀fẹ́ listen to anything Ibn Mas'ud wa Fakudu wa inda shahawatiha wa iqbaliha ẹ máa kíyèsí ẹ̀mí ìgbà tẹ́mi bá fà sí ọ̀fẹ́ gbọ́rọ̀ ìgbà tẹ́mi tẹ́rí pé ẹ̀mí sẹ́tù ara balẹ̀ ẹ máa kíyèsí àwọn àsìkò yẹn wadharuha inda fatratiha wa idibaria. ẹ máa dé káwọn èèyàn náà sinmi nígbà tẹ́ bá rí pé ó ti sún wọn ẹ̀mí ti fẹ́ máa kọ ọ̀rọ̀ yẹn ẹ fún wọn láǹfààní àti sinmi arákùnrin kan wá sọ onídìí ni tó fi jẹ́ wípé àáfà àwọn Abdullahi ibn Mas'ud gbogbo ojú àlàmísì ní fi máa ń ṣe wá sí ẹnìkan wá bílé rẹ̀ pé rẹ̀ Abdullahi ibn Mas'ud èyí ṣe tó fi máa ṣe lójoojúmọ́ à ń gbádùn ẹ̀pọ̀ ibn Mas'ud sọ wípé amma annahu yamna'uni min dhalika in tó kọ̀ fún mi tí òde máa ṣe ni wípé mò ń kórìíra kí n má an umil lakum kí n má wà ó susu báyìí ìdí nìyẹn tí mo fi ń fijọ́ kan lẹ̀ ṣe ń kan má ṣe ń mi mú jọ́ tí mo fi ń ṣe bẹ́ẹ̀ kama kan rasul sallallahu alaihi wasallam yatakhawwaluna makhafata samma alaina báyìí náà lànàbì náà ṣe máa ń ṣe pẹ̀lú wa kó so sallallahu alaihi so nínú hikima níbi dáwà òun náà ni wípé àwọn èèyàn tá ń ó lè jẹ́ pé yìí láàrin mọ́gbìlì sí ìṣà ẹ̀ bóyá lẹ́yìn àsùnbà ó wá kásùnbà ní ó ti ó ń kánjú ibi iṣẹ́ mọ́dàwá sí gbọ́ọ̀rọ̀ kankan lẹ̀ nígbà mọ́sùnra ẹ̀dẹ̀ táwọn èèyàn mọ̀ sá fún ọ tó bá ti pàdé mọ̀ sábà tán ẹ̀sáré má dìísì ẹgbà ẹ̀ sápò kẹmọ́ mú lọ kẹmọ́ lọ o tó pàdé ẹ̀jẹ̀ sáré fún náírà kùránì kẹ́ tún mọ́ mú yẹn náà tó bá ti wá ń bọ̀ yóò fẹ́ dọ́gbọ́n máa dọ́jẹ́ lẹ́yìn mọ̀ rí pé táwọn èèyàn míì bá dìde mọ́sálásí kó tó bẹ̀rẹ̀ ọ̀rẹ́ àwọn èèyàn ti mọ ibi tọ́rọ̀ yóò forí sọ gbogbo ẹ̀ ibi tí ó padà lédì sí náà ní pé nǹkan kàbí n'inu nínú ṣe sí dáyà èèyàn gbọ́dọ̀ mọ kíyèsí àsìkò àwọn èèyàn náà téèyàn ṣe kíni o téèyàn fẹ́ bá sọ ọ̀rọ̀ ọlọ́run bákan náà lábẹ́ eléyìí almudarat ìtànpè ní almudara ìgbàláàyè ń bẹ fún nínú ṣẹ̀ríà lábẹ́ dáwà odidi báàbù kan ló wà fún nínú sọ́rọ̀ Bukhari kí náà pè ní mudara o náà ni kéèyàn ó máa fa ẹni bú kan téèyàn mọ̀ wípé kìí ṣẹni ọlọ́run ìgbọ́n èèyàn ń fa lójú mọ́ra kó mọ́ bá di iṣẹ́ ọlọ́run lọ́wọ́ nẹ́pẹ̀ ní mùdára ìdàkejì rẹ̀ ní alìmùdáhánà ìyẹn mọ̀tìmọ́m kéèyàn máa fa ẹni bí kan lójúmọ́ra nítorí iyì kan déèyàn fẹ́ rí lọ́dọ̀ rẹ̀ méjèèjì yàtọ̀ síra wọn lápòjúwe ń sìn mọ́sálásí ibi tó ti mọ́ ṣe wáàsí bàbá mọ́sálásí yẹn gangan gangan ó ń fi ìpẹ́ ṣe tó sì hàn tí ó sí èméjì ń bẹ̀ nígbàtí ẹwà ṣe wá sí lọ kó tó kọ́ bẹ̀rẹ̀ mọ́tọ́lá tó ní ọ̀dọ̀ ọlọ́run ọlọ́run ọba tí ojogun àwọn bàbá wa fún wa báyìí ọlọ́run fún wọn takókò dáadáa nínú mọ́sálásí ọlọ́run ni wọ́n pẹ́ fún alákàrí dáadáa ògì lọ́lọ́run ṣe wọ́n tí gbogbo wa tá ń sásábẹ́ ògì wọn tá ń rọ́wà ní gbogbo ọ̀rọ̀ tá ń sọ torípò náà sánìmọ́ ẹ̀yìn ẹ̀ náà là tọ́lọ́run ṣe wọ́n báyìí ọlọ́run ni wọ́n pẹ́ fún àtórí wípé wọlé tá ń sọ iná lábẹ́ ahọ́n wọn náà ni àti ń sọ tí wọ́n bá ní ká má sọ lé ní kò sí agbára kan tí a ní ọlọ́run tó wá ní kẹ́ fà yí gbáṣẹ́ ọlọ́run báyìí ọlọ́run sẹ́yìn ẹgbẹ́ fún alátàrí dáadáa sórí tó kọ́kọ́ ti síwájú òun náà ó fẹ́ pọn rẹ̀ lé ẹ̀rì tó bá gbà máìkì tó bá sọ̀rọ̀ tó yọgbẹ́ bó ṣe rí náà ni wọ́n wí bẹ́ẹ̀ni kan bá lọ́wọ́ ṣe wá sí níbí bàbá ní ò sáyè kò sí bá bá lẹ́yìn tó bẹ́ẹ̀ ẹ̀nìkan bó ṣe rí náà ni wọ́n sọ sọmọ pé ìwọ náà tún mọ́ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ní tí wọ́n fẹ́ sọ ìwọ ti sọ tó sọ tiẹ̀ ní tó ṣe fún yẹn mọ̀ dára ni tá bá ń bi ọ́ lè lẹ́yìn pé iṣẹ́ ni ire ni kì í ṣèyàn dáadáa ń wòṣẹ́ torí pé òkúrọ̀ sọfẹ́ ni ẹ̀kẹ́ni ẹ má bàa lọ ọmọ pé àgbàdá rí tẹ́ sọ dáadáa pé ọmọ kìí mùdára ni o kì í ṣe pé èèyàn dáadáa ni o mùdára ni ká lè rí wà sí wa òun ká lè rí ṣe odidi báàbù kan bẹ fún ní sọ̀rọ̀ Bukhari o ó ní báàbù o tó máa ti fẹ́ kóòtì mi kóòtì báàbù rẹ̀ nínú sọ yóò Buhari o so ti yé mo sì ti sọ yàtọ̀ láàrin mùdára àti mùdáhánà mùdáhánà ni pé wọ́n fẹ́ fojú rẹ̀ mọ́ra láti lè gba iyì lápèjúwe wọ́n mọ̀ sáàkó ń súnnà àwọn ń bí díà wọ́n wá pè ọ sí ìjòkó kan bàtán wá débẹ̀ wọ́n wá ní pé àbá òǹgẹ́ lójókòó yìí òun náà lè sọ fún wa ń bí wípé kéèyàn máa tẹ ṣòkòtò mọ́lẹ̀ ká máa gbàsọ ńlẹ̀ pípọ̀ takò lọ́lọ́run pọ̀ takò sínú ẹ̀ wọ́n náà àgbà máa ah, lóòótọ́ ni àwa kàn ń a kàn ń ṣe bẹ́ẹ̀ ni torí pé tẹ́lifí àtàgbà south òní torí pé láàyè tá a wà yìí sẹ́lẹ̀yìn bàbá wa yìí ah, ọlá yín náà là ń jẹ tó bẹ́ẹ̀ yẹn bá kì í ṣe pàdé bì í fún wọ́n mọ́ kí sòkò mọ́ ṣèkìní náà ah, irú yẹn mùdá náà ni tó o bá sì lè sọ̀rọ̀ ó dákẹ́ kì í ṣe pé kọ́ wa tó lọ gba máìkì àwọn ẹ̀wà bẹ́ẹ̀ láàbẹ̀ aláìkì ohun tiẹ̀ ní gbogbo àwọn súnà tiẹ̀ yàtọ̀ iyì tó fẹ́ gbà yẹn náà nìyẹn mùdáhánà nìyẹn èyí tó dáa jù fọ́ ń òótọ́ pé tí ó mú ọ lọ sáàrin àwọn bídà torí pé o fẹ́ sọ̀rọ̀ o fẹ́ tàtúnṣe nǹkan ni tó o bá ti lè látúnṣe ṣe ọ̀rọ̀ ń bọ̀ lẹ́yìn yẹn á sọ̀rọ̀ lẹ́rẹ̀ má lọ jókòó síbẹ̀ tó látara àdé lè mú dára ìgbàláyé ń bẹ fún lérí wáàsí téèyàn fẹ́ ṣe èyí ó ṣe mú dára láti lè gé orí tọ ọlọ́run tọ ọ̀bẹ́ ṣe láì gé orí ṣe àwọn èèyàn sì fẹ́ mọ́ ń kó bá àwọ̀ tó ń ṣe wà sí gbogbo nǹkan ló lẹ́kọ̀ọ́ lóbi jẹ́ pé nínú tí ń fìyà jẹ wá lélẹ̀ mò lázámọ́tò lè rùlàmọ́ kò sí mọ́ kéèyàn lázámọ́ àáfà àtẹ̀yàn kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ẹ̀ kò sí mọ́ àáfà àwọn ayáháyá àna ìsàbùrí ó lóun kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ Imam Malik lẹ́gbà tó ń kẹ́kọ̀ọ́ yẹn tán fún odidi bí ọdún méjì àbóṣù mẹ́fà Allahu alam lòun tún fi jókòó òun wá ń wo ṣàmà ìlú hù òun wo ìwà Imam Malik òun wo bí ṣe máa àtẹ́ni sáwọn èèyàn òun wo bí ṣe máa ń sọ̀rọ̀ òun wo approach yẹ òun wá ń kọ́ yẹn Imam Shafi náà sọ̀rọ̀ nǹkan tó jọ bẹ́ẹ̀ so ló fi jápẹ́ lómi tẹ́lẹ̀ mi bá wù wá hàn tá àlàfà rẹ̀ ah, gan tẹ́ bá ti mà àfà rẹ̀ ẹ̀ ti ètò kọ̀ǹkúlù ẹ̀ mẹ́jọ yà àfà rẹ̀ náà bó ṣe máa mú ṣùgbọ́n sí ó sọ àfẹ́ rí àfáàmì tracy débi ká lè rò pé ta ló kọ́ lẹ́yìn tí ń ṣe òun sáàfà ẹ̀ náà lọ kọ́ ní èyí tí ń ṣe tó bá jẹ́ ṣe tó kù ní ẹ̀ka ọ̀tọ̀ ẹ̀ lè rẹ́ nífẹ̀ẹ́jọ́ ẹ̀sùn mulazamatul ulama èyí ó rí àpúróṣì táwọn àfáà fi máa handle issue ọ̀wá ń ṣe wá sínú mọ́sálásí ẹnìkan wá bèèrè question ìmámù sì nìyí ní ilé ìmámù ṣọ́ọ̀bù méjì ló wà ń bẹ̀ ìkan wọ́n fi rẹ́ǹtì fún ní kúlù ìkejì wọ́n fi rẹ́ǹtì fún àwọn aṣẹ́wó nílé ìmáàmù ẹnìkan wá bèèrè ẹ̀dọ̀ àpá mo ní question àwọn brothers náà sì máa ṣe bẹ́ẹ̀ o ẹjọ́ mo ní question kan kí lẹ fẹ́ sọ lórí imam tó ń kírun fún yàn táà dẹ̀ bìlífù wípé imam wà ní tó dẹ̀ kí wákàtí márùn fún wa tó wá ṣe wípé ẹlé rẹ̀ ṣọ́ọ̀bù méjì tó wà ń bẹ̀ kan àwọn aṣẹ́wó kan àwọn oníbòòlù ẹjọ́ bá sàlẹ̀ kí ni ìdájọ́ ìyẹn ìyẹn tẹ́ bá sọ tán ìjà lè kírun lẹ́yìn irú mọ́mù bẹ́ẹ̀ gbogbo jàmọ́ ọmọ àwùjọ ara wọn mọ́mù náà ọmọ àwù ẹnu wọ́tọ́ fẹ́ àwọn brothers bí sì máa ṣe bá bóòlù ó sì wá dáhùn ìbéèrè o sì fẹ́ fọwọ́ bo òdodo mọ́lẹ̀ ọkọ̀ọ̀kọ́ wá bá a tún ọ̀nà méjì ni o lè má dáhùn rẹ̀ o lè mọ́ dáwọn ẹ̀ tó bá rí wípé tó bá sọ́tọ́ pé tọ̀ ìjọba kún mi lákàrà question mi ẹ̀ ní dá àádọ́ question mi tó bá dáwọn ẹ̀ dáwọn pé tọ́ question ti pọ̀ ńlẹ̀ wọ́n bí lè tọ́lọ̀ bá ní kí a lè rí dáhùn tó bá dèrò mi àmọ́ èyí tó bá ẹ̀kọ́ sílẹ̀ o èyí tó bá sẹ́kù àmọ́ dáhùn rẹ̀ àbí kéèyàn sọ wípé ìbéèrè tí ọmọ ìyá wa béèrè kọ́lọ́mù bá sanwó lẹ́sàn dáadáa ẹ ṣe kan béèrè ìbéèrè báyìí wípé ká ní mùsùlùmí kan mùsùlùmí kan ọkọlé ọwá fi ṣe ilé aṣẹ́wó àmẹ́lẹ́ báwà bẹ́ torí pé ìsọ pé ìmáàmù kan ṣé máàmù nìkan ló lè ṣerú nǹkan bẹ́ẹ̀ ẹlòmí bẹ nínú ìjókòó wa ń bí ìgan náà àwọn àdúrà ìgan tẹ́ pé nǹkan míì tún burú jù yẹn tó wà pé ìmáàmù náà fún yẹ lóòótọ́ pé fẹ́ béèrè béèrè nítorí pé níjókòó yẹn ó lè jẹ́ pé ẹlòmíì náà ewu rẹ̀ náà kàn ṣùgbọ́n bàtẹ́ ti dárúkọ ìmáàmù ẹ ti restrict dáwà yẹn sọ́dọ̀ ìmáàmù nìkan ó wá correct ó bá tún béèrè ó bá reframe ẹ̀ tó o bá fẹ́ dáhùn rẹ̀ torí pé tó o bá ṣe tẹ́tí mọ̀ ń bá yín pé tọ̀ látara àdélé ẹ mọ̀ wá ṣe wá sí bí mọ́ ẹni yẹn ò ní mọ̀ ẹni tó béèrè béèrè yẹn wẹ̀ alhamdulilayi òdodo sá wọlé àròdodo sọ bẹ́ẹ̀ tá burú tí àwọn kan yẹn lọ bí ó pọ̀ ju òdodo ẹlẹ́rẹ́ sàn yẹn lọ ẹ má sì mí bọ̀ a sọ wípé kéèyàn má sọ òdodo ṣùgbọ́n tó bá rí pé ìbéèrè kan wáyé lérí pé wọ́n fẹ́ fi dá fìtínà lẹ̀ ìyàjúùsù alikitman ìgbàláyé ń odidi àlàyé ni lọ́dọ̀ àwọn àfà tí wọ́n ṣàlàyé ìyẹn náà ní alìmùdára lábẹ́ alìmùdára òníyẹ kó sí torí pé a rí àkọọ́lẹ̀ ń tọ́jọ báyẹn nínú sọ̀rí Bukhari júzíwẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin báàbùlì mùdárọ̀ ma'annas number 131 tó bá ní sọ̀rí Bukhari afọ́wà abúdàrdà oní yóò zùkarù an abídàrdà abúdàrdà ní pé inna lanakṣiru fi ojú àkọwàmí ìgbà mí àwọn ń bẹ tá a bá pàdé àwọn èèyàn kan ààrẹ ní pàdé wọn wà inna kùlúbana latẹ̀lẹ̀ ànúhùn ẹ̀mí wá sí ńlá náà wọn wọ́n tàbá ká ah, ẹ̀rẹ̀lẹ̀ ẹ̀rẹ̀lẹ̀ ah, ah, ẹ̀rẹ̀ bàbá wa náà nà ẹ̀ ṣùgbọ́n ní ẹ̀mí wa àgbàpẹ́ ní ibú ni wọ́n kan lè jáwó orí bí ilé o ká lè rí bí rọ́nà lọ́ni bákan náà ìyàwó Aisha ẹni arákùnrin kan fẹ́ wọlé wá bá nàbí ìjọ kan ìsàdánà alẹ́ nàbí ìrọ́jò ẹkùnrin kan gbà yọ̀ǹda fàkọ́lá ìdánù láhù fàbí ìdábìnilà àṣírọ̀ anábìnrin ẹjọ́ wọlé ọmọ bú lásánlásán ẹjọ́ wọlé aláìdá bánàbí ṣe sọ yẹn tán falamma dakhala alana lahu al-kalam mọ̀tẹ́ni yẹ wọlé tán ànábì bá ń bá sọ̀rọ̀ tó lẹ̀ gbàtọ́ lọ tán ìyàwó aṣàwọn ya Rasulullah ẹ̀dọ òjíṣẹ́ ọlọ́ kúlítà ánìwùmọ̀ kúlítì ọsàn tó sọ kó tó wọlé èyí ṣe tó rọ̀ rẹ̀ tó wá fi lẹ̀ nígbà tó wọlé tán alẹ́sọ̀sọ́lá inna sharra an-nas 'inda Allahi manzila yawm al-qiyamah man taraka an-nas ittiqa'a sharrihi ànábì ni ẹni tọrọ rẹ̀ ó burú jùjọ wòye alkiyama tọrọ rẹ̀ ó burú pọ̀ ní bùdúró wájú ọlọ́jọ́ wòye alkiyama òun náà lẹ́ni táwọn èèyàn bá pati nítorí aburú ọwọ́ rẹ̀ àwọn àbáwá ṣàlàyé ọ̀rọ̀ yìí pé kí ni bá ṣe pọ̀ ọ̀rọ̀ pẹ̀lú tí àwọn àìsà ń béèrè yẹn rọ́dọ̀ láàrá ọ̀nà méjì ni ọ̀nà alákọ̀ọ́kọ́ ni wípé sọ yẹn ànábì ò ìṣepá ànábì fún ọ̀rọ̀ yẹn ká ànábì káwọn tó wà pẹ̀lú ànábì lè mọ̀ pé kì í ṣe èèyàn dáadáa ẹ mọ́ wà deluded tí mo bá gbàgà fún tó bá wọlé o torí pé ó ní ta fẹ́ fẹ́ yìí o ta fẹ́ fi gbà ṣùgbọ́n yẹn ò túmọ̀ sí wípé èèyàn dáadáa ẹni rí ni so n táwọn ẹbí ṣe fún yẹn òun náà ń pè ní kíni o òun náà ń pè ní mùdára àdìsí yẹn wà lábẹ́ báàbù àlùmùdára ma'anas ní sọ̀rọ̀ Bukhari so ẹni tó jẹ́ dáyà tó bá ń ṣe mùdára ẹni tọ́rọ̀ ò báyé ó lè conclude wípé mùnáfíkì ni ọ ṣùgbọ́n in tó fẹ́ achieve òun ló ṣe pàtàkì àmọ́ ìmọ̀lẹ̀ yóò ti wá mọ ìgbàwó ni màá ṣe mùdára ìgbàwó ni mi ò ní ṣe mùdára kátúbọ̀ yíbẹ̀ o torí pé ẹlòmíì gbogbo wá àṣírí ẹ̀ sáàdì mùdára wọ́n bá lọ òjò yá gan nísìn òun náà ni ọmọ bá sẹ́mi sí kìnnìkan bẹ̀gà mùdára náà lágbá débẹ̀ ẹ̀hùn mùdára kọ́ nìyẹn o ló fi jẹ́ pé ká gbọ́ yé dáadáa ìmọ̀lẹ̀ yóò fi lò bẹ́ẹ̀ ọba dẹ̀ nímọ̀ ẹ̀yẹ ó béè lọ́wọ́ onímọ̀ pé nǹkan báyìí mo fẹ́ ṣe sọ́gbọ́sọ́ndà mùdára ni àbí mùdára náà ó nìyẹn bọ́ sí sọ́kọ́lọ́ wọn láti obìnrin kí ó ṣàyàn wa bákan náà ìkọ́látù àtàrọ́t wàlgádù anil àkọ́ kéèyàn ó máa ṣàmójú kúrò níbi àṣìṣe àwọn èèyàn máa fáwọn èèyàn láwùjáre torí pé ẹni tí ò bá mọ nǹkan tó bá fa ìmọ̀ kan ṣe nǹkan

ó máa ń máa ṣe sìná ọmọ mùsùlùmí ni ó wá dìjọ́ kan ó wá jókòó mọ́tàlá sí wọ́n ṣe wá àṣìlọ́rọ̀ sìná balẹ̀ gan ọlọ́nkú làwọn oníṣẹ́ sìná alẹ́ ìjọ́ bọ́n àti ọmọbìnrin kan níbi ọmọ mọ́ wọ́n tún mọ́ lọ sínú rúùmù tó bá wọn yíkú rẹ̀ ó rí wípé ìṣẹ́bọ́ olóòní ṣe sìnàmọ́ ni wọ́n wá dúó lẹ́gbẹ̀ẹ́ igi wọ́n wá ń dì mara wọn bẹ́ẹ̀ ilẹ̀ ti sú nínú ètò ọlọ́run awaka kan wá ń bọ̀ ọkọ̀ọ̀kan náà wá ń bọ̀ wá tanná wájú ọwá bò wọ́n lẹ̀ ìgbà tí ó wo ọ̀kan kò ń gẹ́ ni ojú àwọn méjèèjì ṣe ẹnìkan ẹwọ ẹni tó sọ pé ti wọn táwọn adọ́dẹ nìkan tàbá ti dé ọ̀rọ̀ zina yẹn kò dálẹ̀ ọ̀rọ̀ ẹ̀ bú gan tí o lẹ́nu wípé bó ṣe rí wa tó tẹ̀rù bá wọn ìyẹn túmọ̀ pé zina yẹn ti já burú lẹ́mìí ẹ̀ tí a nìkan lọ́mẹ́nìkan wá bí ni àbí wo ni gẹ̀ẹ́ni kọ́ bá yìí ṣe èmi mú mu wá kódà ẹlòmíì gan yóò tún sáwárẹ̀ yóò kó o lè mà pé òun fọwọ́ kọ́bìnrin lọ yóò pè ọ́ kó o lè rò ṣùgbọ́n ẹnu pé kíní yẹn bànú jẹ́ pé akáwọn mọ́ èyí tó ń ṣe yẹn múnisọ́nà shipment ọlọ́run ti jẹ́ kó rí wípé nǹkan yẹn nǹkan yẹn ò dá ní ẹ̀ so wá wá lọ sí wá àwọn àjẹ́ sí wá sí ọ̀rọ̀ sí náà pé kò wá mọ́tálásí ò là wá sọ gbàtọ́ wá mọ́tálásí jọ kejì gbàtọ́ wá dijọ́ kẹta tó wá dijọ́ kẹta wá pé ah, nípa ojú ń tiwa àwọn òun rò pé tó ń bá ilé wá mọ́tálásí báyìí ọ̀rọ̀ yẹn ni wọ́n dálẹ̀ nínú mọ́tálásí tí òjò wọn wà subhanallah mo náà lè dá yẹn lẹ̀ bó ti wù lọ́mọ ẹnu wípé ojú tí ọ́ ìwárìrí sì bọ́ lérí parí ọba yẹn gan yẹn náà is an achievement wípé ìwọ náà ti bẹ̀rù ọlọ́ kó tí mọ̀ pé nǹkan yọ̀dá so olóòfin jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wa nígbà míì tí wọ́n bá ń ṣe àwọn bídé àkàn a gbọ́dọ̀ fún wọn láwọn excuses tí ó pọ̀ lásìkò táwa wà yìí orí iṣẹ́ ti ẹ nìkan ṣoṣo tíra 800 lè wà ń bẹ̀ nínú shelf wa ọlọ́run lọ́mọ ẹjẹ́ àti ó wà ń bẹ̀ àǹkálẹ̀ àǹkálẹ̀ àǹkálẹ̀ ní odidi ìlú ó lè jẹ́ pé ẹnìkan ṣoṣo ló ní lásìkò tí wọn ẹnìkan ṣoṣo ní ó ní tafsir Jalalain ẹnìkan ní ó ní gbogbo ẹni tí ó bá lọ gbà wọ́n lọ máa kọ́ ni iṣu tí ó bá gbà lọ́dún yìí yóò lọ kọ́ ni àwọn èyí tí wọ́n bá tún wá ríkà nínú tírà kò tí ì sí takhrij pé àdìsí ìdọ̀yìn fún ni mọ̀ọ́dù ni lẹ́yìn ọ̀rẹ́ yìí làwọn àfáà ẹ̀sẹ̀ ń mú àwọn tíra kọ̀ọ̀kan tí wọ́n ń sẹ̀ ń ṣe tàbí jẹ pélé ọ̀làkà èyí tí wọ́n kàn náà ni wọ́n dì mú tó ń ṣiṣẹ́ tọ̀ tó a ní láti ṣe sùúrù fún wa láti ṣàlàyé fún agbẹ́tọ̀ bàbá tó ní pọ̀pọ̀lọpọ̀ táwọn bàbá wa máa ń ṣe yẹn mo padà jókòó láwọn àsìkò kan ó fẹ́ẹ̀ mọ́ sí kan tí ò sẹ́rì ẹ̀rí ìlú mọ́ lálàáfíà ó fẹ́ẹ̀ mọ́ sí kan tí ò ní rẹ́rì kan báyìí dì mú lérí ẹ̀ ṣùgbẹ́rì yẹn lè fi kí ni o lè mọ́ lálàáfíà tiwa ni ká convince wọn pé ẹ̀rí yíyìn ẹlẹ́rìí lóòótọ́ ṣùgbọ́n ẹ̀rí yẹn ò ní àlàáfíà ìyẹn ló kó wà lẹ́mìí wa kì í ṣe pé ká condemn àwọn bàbá yẹn tanyanya torí pàwà náà la dúró yìí tọmọ kan bá condemn wa tanyanya kódà ká gbà wípé ń tá a ṣe yẹn wrong yóò dùn wa yóò tó pàwà náà owó wàhálà táwa náà ṣe lórí kan yẹn àmbìlẹ̀ tàyẹ̀ pàwà jẹ́ ń bẹ́ńsìn wàhálà ó la àwọn bàbá mi ò tí ì parí kùránì lọ́dọ̀ àfà rẹ̀ ó sì ti wà ń bẹ̀ ó ti fẹ́ lélógún ọdún yóò kiri ògì ìyàwó àfà yóò lọ orúkọ àfà ìyẹn ló wá lọ almost be 30 years gbogbo tó kí òjò kùránì àti ní tóun náà fi ṣàfà mọ̀ká wá dé ṣàfà yóò lè lára rẹ̀ lọ́nà kàbọ̀nà so ojú yẹn la gbúdọ̀ fi wo àwọn kan yẹn wípé ibi tí gbìyànjú wọn mọ nígbà yẹn náà ni wọ́n ṣe mọ ọlọ́run ti wá ṣàánú àwa lásìkò sí a ti rìnà ju ìyẹn lọ ó wá kú bá a ṣe fẹ́ ṣe báwo ọ̀bá tiẹ̀ ṣe àwọn elétò ayé wọ́n ń ṣe bẹ́ẹ̀ nínú agric àwọn tó ń ṣe nípa àwọn extension kan ni àwọn tó máa ń lo oko kankan yẹn láti lè sọ fún àwọn bàbá wípé bẹ́ẹ̀ ṣe ń gbìgbàdo yìí ẹ má gbìn bẹ́ẹ̀ mọ́ o báyìí lẹ ṣe lè gbìn tó lè ṣe báyìí yóò take ọ̀pọ̀lọpọ̀ wàhálà torí wọ́n pẹ́ wá alákọ̀wé kan tó bí bàbá rẹ̀ làwá ti ń ṣàgbẹ̀ ẹ̀yin wá lọ ẹ lọ fi bẹ́rò kọ iṣẹ́ àgbẹ̀ ń sùpẹ̀ wá ń pa kò sí tó jọ bẹ́ẹ̀ ṣùgbọ́n títí tí tán bá padà wá sọ di kíní àwa náà láwàá rà lọ́wọ́ yín tó di ẹ̀yìn ọ̀rẹ́ tó bá ah, tí wọ́n yẹn mọ̀ dàbẹ́ ni pé ó gbé pẹ́ẹ́lú ju tàwọn ìgbà yẹn ní ó tó ṣẹ̀ṣẹ̀ sí kíni o ní ó tó sọ wọlé ìtọ́mọnìyàn bá ti bá sábà àti jùúlẹ̀ pàápàá jùlọ tó ti kó yìí mọ́ra pẹ̀lú nǹkan yẹn tó gbọ́ tùmọ̀ tó bá ti jùúlẹ̀ kò sí yìí kankan mẹ́rin yẹn so gbogbo ojú yẹn náà la gbọ́dọ̀ mọ̀ wò ìkọ́ látòlè àtàràt wọ̀lẹ̀gàd ánìl àkàtà bákan náà àtẹ̀rìgìbù wà tẹ̀rìhìbù wà mọ̀wáàkì fò ṣídà ẹ̀ndàlhájà ká máa sàwọn èèyàn lójú kòkòrò ládàá ládá bẹ̀bá iṣẹ́ bẹ́ iṣẹ́ alìjẹ́nà ni ìròyìn alìjẹ́nà rí àwọn kan báyìí lèyàn bá ṣe yóò gbìyàn wọ́ná ẹjá jìnà sí gbogbo àwọn kan náà nínú àwọn alìhikma fi dáwà òlélé yìí wà kọ́lọ́wọ́n bá kọ́kọ́ láti rẹ̀ kí ó ṣàìnà wa àdá ẹ̀yẹ tu ma'anas ẹni tó wá fẹ́ kò sójú ọ̀nà ọlọ́run irú ìrìn èèyàn àwọn èèyàn tó pàdé mẹ́rin ni wọ́n alákọ̀ọ́kọ́ nú ẹ̀ alìjáhìl ẹni tí ò mọ̀ kankan kò mọ̀ nǹkan nípa tó fẹ́ sọ yẹn ó lè jẹ́ mùsùlùmí ó dẹ̀ lè má jẹ́ mùsùlùmí gan anẹ́gbà Muhammad kò mọ̀ nǹkan pa ànábì ẹ̀ẹ́gbẹ̀rẹ̀ kan yàwó Khadija òun ò mọ̀ nǹkan pa gbogbo ètò ń sọ yẹn oríṣiríṣi àwọn tasọ̀rọ̀fáàtì kan lòun ó máa ṣe kódà tí ó máa bíyànnú obìnrin lè gbọ́ra alẹ́ kí gbọ́ ọrùn rẹ̀ kó sílẹ̀ báyìí kò dá nìkan kí ló burú bí eléyìí báyìí àfa fàálà sí kí ló burú kò yé ni ìbéèrè ló ń béèrè yẹ pé kí ló burú ìwọ padà fi yé pé ó burú ọ̀kan nìyẹn náà àwọn èèyàn máa ń bá pàdé ẹlẹ́ẹ̀kejì òun náà ni ashaq alimutaraddid ẹni tó yẹ pé àwọn nǹkan kọ̀ọ̀kan yé ṣùgbọ́n kò yé yanjú sì ń kí ṣe gbogbo ẹ̀ náà ló ń gbà èyí tó bá ti bọ́ kọlọ ẹ̀mú bẹ̀ yóò gbà ẹ̀mí kò fi gbogbo ara kò fi gbogbo ara gbà á tán èyí ohun táwọn máa ń bẹnu àwọn mùsùlùmí ọlọ́bẹ̀ yọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹlẹ́ẹ̀kẹta òun náà ni ẹni tó jẹ́ alimunaze ẹlòmí ń bẹ òun ò ó nímọ̀ níwọ̀nba díẹ̀ ṣùgbọ́n tó bá ròdòdó tó bá clear yóò gbà ṣùgbọ́n kó tó lè sọtọwọ́ rẹ̀ lẹ̀ fún ti ẹ yóò pẹ̀lẹ̀ because ó fẹ́ rí pé anything tóun bá fẹ́ ṣe òun náà fẹ́ jẹ́ authority láàyè ara òun kìí ṣe pé ẹlágbájá sọ pé ẹlẹ́ẹ̀kẹta ni ẹlẹ́ẹ̀kẹrin òun náà lẹ́yìn tó ṣe pé azọ́lim alimunkir alimutakabbir ẹlòmí alábòsí ó mọ̀ onígbèraga ni ní tó ń sọ yẹn oyè kò rẹ́dì láti gbà torí pé níbi kó má gbà yẹn ó ń rí ìjẹ ó ń rí iyì ó ń ráwọn kan bẹ́ gbogbo wọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn pátá alukuraani wa sọ bá ṣe máa dí pẹ̀lú wọn ìyẹn ló pa láti padà sínú súrà àkọ́kọ́ àyà àkọ́ta àkọ́kà tọ́lọ́wọ́n bá sọ fún anáàlùkùnrin kẹwàá bílẹ̀ nìsítọ́rọ̀ jíìmù ادعو إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن أفوى ابن أثيمين رحمه الله nínú tíra àwọn kìtàbù lẹ́yìn wọ́n ní waqad ja'ala Allahu da'wa ala thalathi marati wọ́n ní ọlọ́run fi dáwà ó fi sí ìpele mẹ́ta ad-da'watu bil hikma wa bil maw'idha wa bil mujadala لأن من تدعوه إما أن يكون لا علم عنده ولا منازعة عنده ولا مخالفة pínpín tí mo pín yẹn bàbá ni wọ́n pín báyẹn o wọ́n ní ó ṣe é ṣe pé ẹni tí èèyàn bá kọ́ pàdé yóò ṣe é ṣe kó mọ́ ní ìmọ̀ kankan wàlá múnáṣá àyíndà kò bọ́ jiyàn kò ní òun náà lẹ́rìí kò bọ́ jiyàn kò ń lẹ́rìí kankan lọ́wọ́ ẹnìkan nìyẹn fàádà yúdà bil hikma irú ẹni yẹn èyí ó pè sínú islam bil hikma pẹ̀lú hikma nínú hikma ni pé kéyìn ó fi àwọn tó jọra wọn kéyìn ó fi wéra wọn àwọn nǹkan tó jọra wọn kéyìn ó fi wéra wọn kó bá lè yé èyí ó wà kùjú ẹgbẹ́ in tó fi lè mú àgírí lórí nǹkan báyìí ọlọ́run bá máa ń lo ilé ìkúpọ̀ ní àlùkò àmìkẹrẹ ẹni tí ń ṣe lórí pé ọlọ́run tún lè gbé èèyàn dìde

yúdí àbìl hikma bákanáà wàlìmọ́ ìdọ̀ sheikh ibn uthaymin wọ́n ni mọ́ ìdọ̀ wá sí takunu ma'a man inda o shay'un min al-i'rad wa tawaqquf an qabul al-haq èyàn ó ṣe wá sí tààrà fẹ́ni tó ṣe wípé kìí ṣe pé kò mọ̀ ó náà nímọ̀ díẹ̀ ṣùgbọ́n àwọn nǹkan sì ń disọ́pù ọkàn rẹ̀ láti lè gbọ́ òdodo èyàn wà mẹ́rin wá èyí ó mú ládá tí ń bẹ wá ẹ̀jìyà tí ń bẹ fẹ́ni tó bá ṣe báyìí èyí ó kó àwọn yẹn èyí ó kó wá ẹlẹ́ẹ̀kẹta wọ́n lò náà lẹ́ni tó bá ṣe wípé ẹni tó ṣe pé ìrọ́ọ̀d wà múnáza òun ò tiẹ̀ fẹ́ gbọ́ kó o tó lè kọ̀ǹfíìsì òun ọ̀rọ̀ yóò lágbára díẹ̀ o torí pé òun ní ìsáláìmọ̀ kan wọ́n lérò ẹni báyẹn wà lè mọ̀já dáadáa bíi dìbéètì lọ kó tíra rẹ̀ wá lọ kẹ́rì ẹ̀ wá sọ ti ẹ kémi ní òsàn tẹ̀mẹ̀ ṣùgbọ́n òun náà a ṣe bilhikma tí ó mújà lọ́wọ́ ni ṣùgbọ́n lẹ́ẹ̀kẹrin ìyẹn wà nù áyà mi ọlọ́run ní wala tujadilu ahlal kitab illa billati hiya ahsan illa alladhina zalamu ẹ ẹ má bá wọn ahlul kitab ẹ má tó bá ṣàbòsí nínú wọn gbogbo ọ̀nà tẹ́ bá fi lè bá lò ní kẹ́ fi bá lò so àwọn afọ́ wa mú jáde níbi eléyìí náà wípé àwọn èèyàn kan ń bẹ nínú ìpín táwọn afọ́ àpín àwọn nìpín ẹlẹ́ẹ̀kẹta àwọn ahlul ahwa iwa zaik àwọn èèyàn kan ń bẹ onífẹ̀ẹ́ ẹnu gbà ni wọ́n bí wọ́n sòdodo báyìí wọn ò ṣetán láti pẹ̀lú ẹ̀yìn wọ́n ti kọ̀yìn sódodo kò sí tí ẹ̀rí ẹ sọ wọ́n mọ àwọn nǹkan yẹn ṣùgbọ́n wọn ò ṣetán láti ṣe irú àwọn ẹni yẹn approach wo láàmà lò pẹ̀lú wọn alhajiru apà wọn ti apà wọn ti ànírìn sísàkánì wọn tá a bá fẹ́ bá wọn ṣe fanfa ẹni tó bá yanjú nínú ìmọ̀ dáadáa ni ó lọ ba wọn jókòó ṣùgbọ́n ọ̀dọ́ ayẹ pé wọ́gun ọ̀rọ̀ rẹ̀ ò tí ìyẹra rẹ̀ má lọ bá wọn ti fanfa o sápa wọn tì lọ dúró sáàyè tiẹ̀ má lọ sọ́dọ̀ wọn rárá bó ti wulẹ̀ kọ́ wọn kí ni dídá fi sọ eléyìí àfọwọ́ abdullahi bin abbas radiyallahu anhu ó ní la tujalis ahlal ahwa ẹ má ṣe máa jókòó pẹ̀lú àwọn onífẹ̀ẹ́ nú fa inna mujalasatahum mumarridatun lil qulub torí ìlọ máa jókòó tí wọ́n ọlọ́fẹ́ ṣe dáwà kan láàrin wọn yóò kó àárẹ̀ báyìí ní ti ẹ̀gàn náà umar hina su'ila anil qadariyah wọ́n bèèrè lọ́wọ́ àfọ́ ibn umar nípa àwọn kọ̀dàríyà ó ní fàídà lẹ́kíta ulaik fàkbírí um anni bari um mini um wa anna um bura a um minni tẹ́ bá pàdé àwọn yẹn ẹ fún wọn wípé èmi abdullahi umar ka irati lijar onímọ̀mọ̀ àjókòó ti àwọn onífẹ̀ẹ́ nú nítorí pé àìsàn kan ń bẹ lára wọn bí eégbọn ẹ̀rì pé eégbọn ti ń bẹ lára ajá wọn gbìyànjú ajá ajá ń bẹ bá fi mí sí yóò kó ràn mọ́jú wọn ó kó àìsàn náà ràn wọ́n wàkọ́lá Ibrahim náà àkè afá Ibrahim náà àkè sọ pé la tujalisu ahlal ahwa fa inna mujalasatahum tudhibu bi nuril iman min al qulub wa taslibu mahasin al mahasin al wujuh wàtúrìtò bàgùdọ̀ta fi kùlóbìlì mọ̀mìn afáwa Ibrahim ibrahimu nakhai ó ní ẹ má máa jókòó ti àwọn onífẹ̀ẹ́ inú nítorí pé ìjókòó pẹ̀lú wọn a máa mú ìmọ́lẹ̀ ìmánì kò nù gbá ó sì máa ń mú ìtutù ojú kúrò lára èèyàn ó sì máa ń bí ìkórìíra ó máa ń gbin ìkórìíra sẹ́mi èèyàn tó bá jẹ́ mùsùlùmí àwọn náà làwọn tí wọ́n sọ bídíà dẹ̀sìn tí wọ́n sì dòndò wípé ọlọ́run wí o ànábì wí o gbogbo tẹ́ rí ẹ wí àní fi ní tàà ń ṣe yìí àní filẹ̀ irú àwọn ẹni yẹn ká má fi àsìkò wa ráre lórí irú àwọn ènìyàn bẹ́ẹ̀ kéèyàn pa wọ́n tì kéèyàn má sọ téèyàn kéèyàn má sì ṣe pàpà pẹ̀lú wọn kéèyàn má sì lọ máa jókòó láàrin wọn kọ́lá tán bá péèyàn kéèyàn má lọ síbẹ̀ tàjà ahàlùl ahwai wa zaid ṣùgbọ́n àfọ́ àwọn aṣẹ́sìláà bínú tèmí àrọ̀hánàkùlá wọ́n ní tẹ́nìkan bá jẹ́ onífẹ̀ẹ́nú abẹ́nìkan ti ẹ̀jẹ́ ẹlẹ́ṣẹ̀ tó tún wá ń ṣe ẹ̀ṣẹ̀ yẹn láṣẹ fi hàn wọ́n ní èyí tó lálàáfíà òun náà ní ká yẹn ẹni yẹn wọ́n léyìí tó dáa jù òun náà ni kó ṣe páwọn tí wọ́n bá moyún ìgbínú kára wọn tí wọ́n nímọ̀ tí wọ́n sì mọ aburú tí ń bẹ wọn yẹn lè súnmọ́ láti ṣe wáàsí fún àwọn ẹ̀bẹ̀ conclusion àfáwà Sheikh Islam bin Taymiyyah òun lélẹ́yìí àárí àkójọ ọ̀rọ̀ yìí tíra àfáwà Khalid bin Zuhairi ijma'ul ulama ala al-hajri min ahli al-ahwa àbẹ̀lọ́wọ̀n bá ní torí rẹ̀ ọlọ́wọ́n ọba kí ó kí ẹsẹ̀ nìkọ̀ọ̀kan wa kó sì tọ́ wa sọ́nà níṣòkí gbogbo àwọn àlàyé tá à ń ṣe bọ̀ látàárọ̀ òun náà ní kí nìkan tá ń pè ní dáwà adékòye wa pé dáwà kó sọ́nà méjì ó lè jẹ́ dáwà tọlọ́run àbíkọ́ jẹ́ tèṣù ní tá a sì fi mọ dáwà tọlọ́run yàtọ̀ sí tèṣù òun náà ni àníyàn tá a fi ń ṣe àti ọ̀nà tá ń gbà ṣe dáwà yẹn àti nǹkan tá a fẹ́ kí a mú jáde níbi dáwọ̀ nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí yóò ṣe òpin yà dáwà tọlọ́run àti tèṣù àníyàn wo là á fi ń ṣe mẹ́tọ́ọ̀dù wo là ń lò kí ni tá a fẹ́ mú jáde níbi ìdáwà yẹn bákan náà apíndáwà lápapọ̀ sọ́nà méjì dáwàtúlẹ̀ àmà ń bẹ dáwàtúlẹ̀ xaasọ̀ ń bẹ dáwàtúlẹ̀ xaasọ̀ aláwọn tó wà lọ́tọ́rítì ni wọ́n lè ṣe yẹn ṣùgbọ́n àmà òun náà lè ti gbogbo wa náà tá à ń ṣe kìdó tá à ń ṣe yìí bákan náà sọ̀rọ̀ nípa àwọn ìròyìn wo ló gbúdọ̀ wà lára ẹni tó bá ń pèpè sí ojú ọ̀nà ọlọ́run subhanahu wa ta'ala ìtẹríba ń bẹ ń bẹ ìṣe nǹkan torí tọlọ́run wà ń bẹ sùúrù ó ń bẹ ń bẹ ìwọ ọmọlúàbí ó ń bẹ ń bẹ ìwà dáadáa àti ìmọ̀ tó yanjú ó wà ń bẹ sọ̀rọ̀ nípa pàtàkì alhikma kí náà ń pè ní hikma ọ̀nà wo ni à ń gbà máa lò ó bákan náà àwọn ọ̀nà tá a fi máa ń ṣe dáwà tábàrípa afẹ́sàn àwọn nǹkan míì lásìkò táwa wà yìí tí wọn ò ṣe irú ẹ̀ láyé ànábì sallallahu alayhi wa sallam àwa amúkọ́ ìdá àwọn àfọ́ ní òṣòlò wa wípé wọ́n ń pè ní kìyàmùlẹ̀ mọ̀kútàdà tó bá ṣe pé nǹkan yẹn lójú ayé ànábì sallallahu alaihi wasallam kò káàtà béèrè fún lójú ayé ànábì sallallahu kò dẹ̀ sí n tó kọ̀ fànàbì láti má ṣe nǹkan yẹn láti propagate Islam ànábì ò wá ṣe nǹkan yẹn káti mọ̀ pé bó ti wulẹ̀ kí nǹkan yẹn ó dáa tó a lè yẹn gbogbo àná lè máa ronú àwọn àpèjúwe tó lè bọ́ sábẹ́ bùkátà béèrè fún kánábì lo nǹkan yẹn nǹkan yẹn náà wà kò dẹ̀ sí tó stop ànábì láti máa lo nǹkan yẹn nígbà náà ànábì ò wá lò ó láti fi pèpè ká mọ̀ pé téèyàn bá ń lo nǹkan yẹn bídíà ẹlẹ́ẹ̀kejì kìyàmùlì mọ̀kútàdọ̀ bùkátà béèrè bùkátà bùkátà béèrè fún nǹkan yẹn lójú ayé ànábì sallallahu alaihi wasallam walakin hunaka mani'un yamna'u min min min isti'malihi ṣùgbọ́n nǹkan kan ó kọ dí lílò rẹ̀ bá a ti ẹ̀fẹ́ lò láyé ànábì gan àlérí lò irú nǹkan báyẹn wọ́n ní kò sí tó burú ń bẹ̀ tí mánìwò yẹn ò bá ti sí lásìkò tí wá ń bí a lè lò ó lókùrúgbà tí nǹkan yẹn ò bá ti tako ìpìlẹ̀ sí ẹlẹ́ẹ̀kẹta ń taari wípé òkulẹ̀ bùkátà òkulẹ̀ béèrè fún láyé ànábì ábẹ̀lẹ̀ ń tàṣe pé nǹkan kan ọkọ̀ dì wọ́n nírú nǹkan báyẹn tá a wá rí pé kò tako ìpìlẹ̀ kankan nínú ẹ̀sìn a lọ gbé sábẹ́ almaslahatul mursala a wò wípé dáadáa wo ló wà ń bẹ aburú wo ló wà ń bẹ àwọn onímọ̀ náà wà sọ pé ah, ẹ mẹ́jà ṣe o torípa burú tí kìíní yìí ń bí ó pọ̀ ju dáadáa tó lè bí lọ àbí ẹjá ṣe nítorí pé dáadáa táàrí ń bẹ ó pọ̀ ju aburú tó wà ń bẹ lọ lábẹ́ ẹ̀dá wa so àwọn nǹkan wọ̀nyí náà ni àwọn àfáà ṣe lálàyé fún wa a sì ṣàlàyé ìpele àwọn èèyàn sọ́nà mẹ́ta ẹni tí ó mọ̀ ẹni tó yẹ pé ó mọ̀ díẹ̀ ṣùgbọ́n kò fi gbogbo ara gbà tán ẹni tó ṣe pé ó mọ̀ dáadáa ṣùgbọ́n nínú ẹ̀mí rẹ̀ ó gbà wípé ẹnìkan ò lè kọ́hun yóò téèkì èèyàn ní àsìkò tó pọ̀ kéèyàn tó lè ṣàlàyé fún un téèyàn bá ṣàlàyé bó ṣe ṣe kú gbà ẹlẹ́ẹ̀kẹrin ó lẹ́ni tó ṣe wípé kò tí ẹ̀ nìkan ṣe rárá nítorí pé ó ń rí iyì àbá oúnjẹ nídìí fídíà yìí tó jókòó ti yẹn irúfẹ́ ẹni bẹ́ẹ̀ gbogbo náà la ṣàlàyé ọ̀nà tí wọ́n ní ká fi bá wọn lò ká wá yan èèyàn lódì nínú dáwà methodology ni kápá yẹn ti ká má bàa ṣe pẹ̀lú májẹ̀mú wípé tó bá yẹ pé kápá tì yẹn òun ni ó jẹ́ àtúnṣe rẹ̀ ṣùgbọ́n tí ò bá ti lè jẹ́ àtúnṣe rẹ̀ wọ́n ní làbúdà mìíràn tàlíf gẹ́gẹ́ bí àfa wa Sheikh Islam ibn Taymiyyah àgẹ́gbọ́n ṣe sọ wọ́n ní bákan náà ẹni tí ó tún yànyàn lódì náà ó gbúdọ̀ kọ́kọ́ wo odì ìwọ́ tó fẹ́ yin odì odì rẹ̀ lè nítumọ̀ ẹ jẹ́ nǹkan sùn yẹn gan kó lè clear wọn ni alhajiru alawaji ìtàdì káyàyàn lódì ọ̀nà tàà fi ma kọ́yàn lẹ́kọ̀ọ́ ní tún yàn ṣe wàhúwà hajiru man yuziru limunkarat àyàn ni tó àìdá tó gbé karí báyìí àyàn lódì yíò jarò hátà yà tí tí ó fi túbá wàhádà alhajiru kama hajara nabi sallallahu alaihi wasallam muslimuna thalatha alladhina khallafu gẹ́bà nabi ṣe ṣe mẹ́ta kan wọn lọ wàhádà hajj àbáwọ̀ṣẹ́ sinamu tẹ́mi àwọn ní ìyànyàn lódì yìí yàtẹ́lif ọwọ́ ayàtọ̀ bìtìláfù hajir hajirin ìwọ tó o lódì náà ìyàn lódì rẹ só nítumọ̀ ẹnìkan bẹ ọgọ́rùn-ún ló ni a sì lódì ìyẹn òdì rẹ wọ́n kàn rò para rẹ ọ̀yá so tó agbúdọ̀ rí wípé yíyan odi ìwọ gan tó fẹ́ lódì yẹn personality rẹ nítumà tó bá lọ̀dá sí ẹni yẹn ó nítumà ṣùgbọ́n àwọn tó bá lọ̀dá sí ọ̀fún ààrẹ òkúlẹ̀ fìrù nágbágan tẹ́lẹ̀ nígbà tó dá sí so ìdíyàn tó pé agbúdọ̀ ọkọ̀ wo dọ́áfù alhajir wakuwatuhu wakilatuhu wakẹtàratuhu wọ́n ní fa innal maksuda bí zajiro almahajur wa ta'diba torí pé nǹkan tá a gbà lérò ní pé zajiru almahajur afẹ́ kí n lápákò kúrò níbi ìbàjẹ́ tó ń ṣe àdẹ̀fẹ́ kọ lẹ́kọ̀ọ́ ni wàrújú lẹ̀ á mọ́ àmìtìlẹ̀ hali kọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn náà má sì lè kó sínú irú ìṣe sí tiẹ̀ tòmìnà kí ló dé tó mọ̀ bí balagbájá ṣe torí nǹkan báyìí tó ṣe fa incarnet almaslaha fi dálíkà rọ̀jíà tó bá ṣe wípé ká ṣe bẹ́ẹ̀ olú lè máa ń fàní tó tẹ̀sùn wà bí i fi yúfdi ìjìrùhú ilà dọ́àfi sharri wa khafiyatihi ìyàn lódì yẹn òní ó jẹ́ kí aburú yẹn kó mọ̀ níwọ̀n wàyín kánà lálmà àjúrù wà láàrẹ́rù ẹ̀rẹ́tẹ́dù bí dáríkà abẹ̀lẹ̀ sí ìdúṣàr ṣùgbọ́n bá rí wípé ìyàn lódì yẹn ga aburú ó tún máa pọ̀ sí ni bí ẹ̀dù yakunu mọ́sálà dáríkà rọ̀jíà alàmọ̀sílà àti làmù yúṣọ́rọ̀hù alhajú wọ́n bá rí pé kí ni bí aburú ni wọ́n ló dáa kámọ́ yẹn ni ẹ̀ lè bá àdìnnàs àǹfà ká súnmọ́ àwọn èèyàn kan ká wá nǹkan ká fi fà wọ́n mọ́ra ó lóore ju ká yán èèyàn lódì lọ ìyẹn nìpìlẹ̀ aláwùmọ̀ ilé àtàbárí pé the only means tá a lè lò tí ó dẹ̀ wà fruitful òun ni ká yán lódì ìgbà yẹn láti wá apply method wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. wa aleykum rahmatulahi